ọlọ́run bá wa láti ṣe àlàyé fún wa nípa àwọn èèyàn tó jáde kúrò nílé wọn nígbà tá a jẹ́ ẹgbẹ̀rún tó pọ̀ nítorí ìbẹ̀rù kú ọlọ́run bá wa ti sọ fún ẹgbẹ́ mú tó ẹkú níbi ẹwà lẹ́yìn tí a jáde kúrò nílé tó máa àṣeyẹ ọ̀hún lẹ́yìn rẹ̀ tó náà wá tó ń bí wọn tọ́lá ti sàlàyé bọ́ ti ti ṣe àjùlọ lórí àwọn èèyàn ṣùgbọ́n tó ti pẹ́ ní tó pọ̀ jù nínú wọn wọn kì í dúpẹ́ fọlọ́ ọlọ́run ọba nínú ayé àkẹrìnlélógójì lẹ́yìn tí ọgọ́rùn-ún méjì nínú Suratul Baqara yìí kan náà ọlọ́run ní. وقاتلوا أعوذ بالله من الشيطان الرجيم وقاتلوا في سبيل الله واعلموا أن الله سميع عليم قال وقاتلوا في سبيل الله ẹ máa jagun sí ojú ọ̀nà ọlọ́run ọba wa ẹ má káàárẹ̀ ẹ má kọ́lẹ̀ ẹ jagun sójú ọ̀nà ọlọ́run wàhálẹ́mù ẹ wá máa dájú anàlọ́ àtàmì ọ̀nà àlẹ́ pípé olùgbọ́ olùmọ̀ọ́ni ọlọ́run ọba wa lẹ́yìn tó náà wọ́n ti fún wa ní ìròyìn nípa àtẹ̀sí àwọn tó síwájú wa bí wọ́n ti fi sájáde kúrò ńlẹ́ nítorí ìbẹ̀rù kú wọn ọ̀fẹ́ kú wọ́n sá fún ìgbóná àjàkáyé àrùn tọ́gbà ló wọn kan lérò pé báwọn bá tẹ́kùn rú lóyún àwọn lè ṣe bẹ́ẹ̀ káwọn dára lẹ̀. so ọgbọ́n sì yá wọn nùpọ̀ kò sí ṣíṣe tayọ kátákó ń rúlu bẹ́ẹ̀ lọ torí kátákó mẹ́ adé arékú yẹrí nù wa ọlọ́run lọ́wọ́ ti yé wọn ikú kò síbi tá a sá lọ tá a lọ́wọ́ kú o kò wa. àti pé ńgbà míì tí èèyàn rò pọ̀ nfẹ́ sọgbọ́n amọ́kù òun gan-an ni ó ti sábà bí ètò sísáde dáhùn àìkò dóòlù sí ìgbóná yẹn ti ń jà òun gan-an lọ́wọ́ àti sábà bí tí wọ́n ti tètú ọlọ́ni mú tú ẹ̀kú ń bi jẹ́ ẹ̀rẹ́hùn lẹ́yìn tí ti sá fún ọ lò bá fi ń yé wa nù ìgbé láàyè lẹ́sẹ̀ wàlá quwwata yọ̀wọ̀ nìyẹn ìlmọ́rọ̀ àánì ìlmọ́wò kò sí ọgbọ́n kan kò sì sí agbára kan tó lè mú kọ́mọ nìyẹn mọ́ kò sí. àti kẹ́ńgà tí ọjọ́ kú bá ti pé kò sí dàbí ṣùgbọ́n èèyàn ó kú náà ni. torí ẹ̀ lẹ́yìn àyà tó wá tẹ̀lé ọlọ́run bá wọn bá ìjọ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam táwọn náà kúkú ní báwí náà tẹ́lẹ̀ wọn ti fún yín níròyìn àwọn tó síwájú yín bó wọn ti òpin ló ti fi wọn ẹ̀yin tẹ́ wá jẹ́ ìjọ ẹ̀ta ìjọ ànábì ẹ̀ta ìjọ tá a pọ́n yé tá a gbé gbá lórí gbogbo òjò yòókù ọlọ́run ọba ní ẹ̀yin ìjọ yìí àtẹ̀ní fún yín o wa qatilu fi sabilillah ẹ máa jagun ojú ọ̀nà ọlọ́run. àwọn ètò pọ̀ nínú àwọn olùmọ̀ nípa tafsir wọ́n ti di anabi muhammed sallallahu alaihi wa ọba ń bá wí níbí pé kí wọ́n jagun ojú ọ̀nà ọlọ́run ogun ó sì máa jẹ́ fi sabilillah idha nuwiya bihi an takuna kalimatullahi hiya al-ulya lópin ìgbà tó bá ti pé ń tí adàlá nìyàn pẹ̀lú ogun tá à ń jà yẹn oná ẹni kò lè jẹ́ pé gbólóǹtọ́ lọ́n ní ọ̀gá jù gbogbo ìjà tẹ́ ẹ̀jà ogun tẹ́ ẹ̀jà. torí gbólè bá jẹ́ pé gbólò ńtọ́lọ́ ni ó gbogbo ọrọ yòókù ọ̀rọ̀ síwájú gbogbo ọrọ yòókù ẹ̀sìn ọlọ́run ni ó gbogbo ẹ̀sìn yòókù eléyìí là ń pè ní kíni alìjẹ̀hádù fi sabilillah. tó ẹnìkan bí anábì wa Muhammad sallallahu alaihi nígbà pé نيته أي ذلك في سبيل الله قال من قاتل لتكون كلمة الله هي العليا وهو في سبيل الله wọ́n lẹ́yìn àwọn ajagun o nítorí wọ́n lè ba àpò lápin èyí àti máa jagun nítorí kó lè ba àdáàbò bo ìran tàbẹ́yà rẹ̀ ewu lálẹ́ ṣe ń torí tọ́ ọ̀gá náà rí nínú gbogbo olú àwọn ogun bẹ́ẹ̀. anabi ọ̀sọ̀rọ̀ lọ́wọ́ àlùsílẹ̀ wọ́n dá òun pé ẹni tí wàá jagun sórí kó lè bá àjẹ́ pọ̀rọ̀ ọ̀tọ̀ ọlọ́run ọba lọ́gàá jù wọn lọ jagun sórí torí ẹ̀ ọlọ́run pè wá lọ sí ti pé ká gbàtà àbá jagun torí tọ́lọ́run sójú ọ̀nà ọlọ́run. ادرك ليس شيء من العبادات عظيما ما خلا من الإخلاص ولا شيء منها حقيرا إذا زين بالإخلاص وسين كان ناس تتوبي tókè wá pé wá ti sí àfọ̀mọ́mẹ́ òṣìṣẹ́ nǹkan kan nínú ẹ̀sìn tó kéré lópin ìgbà tó bá ṣe rí pé àpọ̀ǹbẹ pẹ̀lú ẹ̀ tó lè ṣe máa ṣe jihad tí ọ̀jẹ̀ ń torí jọlọ́ọ̀ lè ṣe bí ṣẹ̀yìn ọ̀jà náà kankan torí ẹ̀ lọ́lọ́wọ́n bá ti ń pè wá lọ sí ibi ẹja mú tó jọ lọ. وقاتلوا في سبيل الله ẹ máa jagun sójú ọ̀nà ọlọ́run sẹ̀bíìlì lẹ́ sójú ọ̀nà ọlọ́run. الإمام القرطبي رحمه الله تعالى wọ́n ní wọ́n tó bọ́lú lọ́ọ̀hí kẹ́tì rọ̀ àwọn ojú ọ̀nà ọlọ́run ti pọ̀ àwọn ojú ọ̀nà ọlọ́run wọ́n pọ̀ ṣùgbọ́n làwọn bá ní fi sabilillah sójú ọ̀nà ọlọ́run sójú ọ̀nà ọlọ́run yìí tó túmọ̀ sí pé ọ̀nà kan pàtó náà ní ọjà sí ni rárá o gbogbo ojú ọ̀nà tọ́lọ̀ kọ́ ọjà síbẹ̀. ẹ̀yin ti máa pé ìjọsìn fọlọ́ ọkọ̀ oríṣiríṣi ọ̀nà tá à ń gbà jọ́sìn ọkọ̀ gbogbo ojú ọ̀nà tọ́lọ̀ gbogbo fi jagun. ṣùgbọ́n zẹ̀bíìlì là á eléyẹn náà kò túmọ̀ sí pé àwọn ojú ọ̀nà tọ́lọ̀ dáàbà dẹ́sìn fún kọ̀pọ̀ zẹ̀bíìlì là á dáńsọ yẹn kò túmọ̀ sí pọ̀ kan ṣoṣo náà. lódodo náà àdéhùn Abdullahi bin Mas'ud ọ̀bí ẹ̀rọ àbọ̀hán ọ̀sán ẹ̀mùsùlùmá àdúrà ń tán fàlà sílẹ̀ wọ́n á fàlà ńlá kan sáàrin rẹ̀ ìlà ńlá yẹn lójú ọ̀nà tọ́lọ̀ àwọn àlà kéékèèké tó wà lọ́sùn àtò sóbòlù àwọn ojú ọ̀nà míì nù níwájú gbogbo ojú ọ̀nà kọ̀ọ̀kan àṣetọ́ nìkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti ń ti àwọn èèyàn lọ́nà ìwọ́jú ọ̀nà tó lọ́nà lọ́la ara ẹ̀. bẹ́ẹ̀ni tẹlẹ àwọ pé àwọn ojú ọ̀nà ìnáwà ojú ọ̀nà tọlọ́n sí wa ọ̀kan ṣoṣo lójú ọ̀nà ọlọ́run tòró ojú ọ̀nà mànà ọ̀kan náà ṣùgbọ́n ojú ọ̀nà mànà yẹn ọ̀pọ̀ ẹ̀ka lóríṣiríṣi ojú ọ̀nà ká kírun wa ojú ọ̀nà ká gbáwẹ̀ wa ojú ọ̀nà ká yọ wa ojú ọ̀nà ká ṣe dáadáa ẹni wa ojú ọ̀nà ká ṣe dáadáa ojú ọ̀nà ká náwó ọ̀wà lójú ọ̀nà lọ ojú ọ̀nà ká fẹ̀mí lẹ̀ torí tọ́lọ̀ wà. tó lédè lárúbá wọn tí gbọ́dọ̀ bá jẹ́ nẹ́kẹ̀ọ́ tẹ̀bí ìlú tó ṣe ìbọn bá rẹ̀ tẹ̀bí fi tẹ̀bí ilé lẹ́yìn tẹ̀bí ilé lẹ́yìn ó ti di nẹ́kẹ̀ọ́ tó ń mọ̀ bọ́ àbá. النكرة المضاف تعم ومن صيغة العموم النكرة المضاف تفيد العموم gbogbo ojú ọ̀nà lọ ẹja kó sí gbogbo ojú ọ̀nà lọ kọ́mẹ́ntì pé tí wọ́n mójútó jù ọ̀nà ni àfọ̀lẹ́ ọkọ̀ ayọ́kùnrin ẹlòmíì tó mójútó ju ẹ̀zíkẹ̀ ọkọ̀ àyọkù tì ẹlòmíì tó mójútó ju àlìmbáàkù ọkọ̀ àyọkù tì ẹlòmíì tó mójútó ju àlùkìdáàlù kájagun ọkọ̀ àyọkù tì eléyìí ọ̀dà tó. وقاتلوا في سبيل الله àní ẹ máa ọlọ́run wàhálà amúrù mi ọlọ́hìn ẹ̀dá wàjẹ́l wàmàlúmù náà nà amúrù mọ́tòlọ́ yàtọ̀bẹ̀ wòjó náà lẹ́nu yẹtùrẹ́ fòhó sọ̀rọ̀. àtẹ̀tẹ̀bá alátọ̀dọ̀ ọlọ́run ìtumọ̀ rẹ̀ náà ní kwara yẹn lópin ìgbà tí nǹkan kan ọba ti fẹ́ rí rẹ̀ kó ní jíjọ́ rẹ̀ lọ́sibítọ́sẹ́ lé ilé ìfún ìdí rẹ̀. تلاقي نعوذ بالله القتال في سبيل الله فرض على سبيل الكفاية ما قام به البعض سقط الوجوب عن البعض الآخر قد أبتدون الله وني أنا يعني lópin ìgbà tí àwọn ẹni tó kópa ń bẹ̀ bá ti tó kò sẹ́sẹ̀ lórí àwọn èèyàn yòókù sẹ́sẹ̀ wọ́n. torí ẹ̀ ọlọ́run pa wá láti ẹ̀ka jagun sójú ọ̀nà rẹ̀ torí àlìmáàmù Malik rahimahu Allah ta'ala wọn ní sọ́bọ́lọ́ lọ́wọ́ akẹ́kẹ́ bí yẹn wá àwọn ojú ọ̀nà náà bá pọ̀ ojú ọ̀nà dáadáa pọ̀ ojú ọ̀nà orí pọ̀ tó bá fẹ́ sóore ojú ọ̀nà àti sóore ọ̀pọ̀ lórí sí tó bá fẹ́ sí náà àwọn ojú ọ̀nà àti sí náà ọ̀pọ̀ lórí sí. wọ́n ní wàá máa ńlá yóò kọ́ sílùú àlẹ́ yìí إلا يقاتل عليها أو فيها أو لها wọ́n ní kò sí ọ̀kan nínú àwọn ojú ọ̀nà ọlọ́run àyàfi kọjá wípé a lè ti torí rẹ̀ jagun àbí a lè jagun nínú ẹ̀ àbá a lè jagun fún un kò sí ọ̀kan náà ojú ọ̀nà ọlọ́run إلا يقاتل عليها أو فيها أو لها gbogbo ojú ọ̀nà ọlọ́run kò sí ìta àdìjagun lórí ẹ̀ àbí ká jagun nínú ẹ̀ àbí ká jagun nítorí ẹ̀. tí wọ́n tara ọ̀sọ̀lá kẹ̀sì kàkúrú ẹ̀ àbí àzẹ́kẹ́ àzẹ́kẹ́ àzẹ́kẹ́ Muhammad.

bẹ́ẹ̀ ni zakata ẹni yẹn sàrà yẹn anabi ọsọlọ àdìsọlọ kìí ti jẹ sàrà zakata kìí ti tà anabi tàwọn ẹni ni ká fún yìí anabi sẹm bá wàá gbà ní láti fi sọwọ́ fẹ́ni tọtọ sí ǹjẹ́ tó bá rí báyìí àwọn ọ̀yọ́ zakata máa anabi tètè. Abu Bakar radiyallahu anhu wani inú tẹ padà sí ọ̀gàtà àbíká ti gbogbo oyi torí torí gàtà làbúkọ kàmá ti dà wọn lójú. àwọn tó yẹ lọ àwọn àdùnnú báwo ló ti bá àwọn èèyàn kájà tó dà wọn lógun tó sì gbà bọ́lọ̀ ọbọ̀ kan tuntun ní ló fún àti fún sọ̀rọ̀ lọ́wọ́ ọlọ́wọ́ bá ní wọ́n ti kírun pẹ̀lú. ni tó bá ti kókùn kan tí wọ́n máa fi sòrà fún mi wọ́n á máa fi sírà fún mi tí wọ́n bá mú wọn zàkà lójú ayé ànábì Muhammad sallallahu alaihi wasallam ṣùgbọ́n ní ìsìn tí wọ́n kọ̀ láti fòkùn yẹn pẹ̀lú ràkúnmí ràkúnmí nìkan wọ́n mú àpò sókùn á ti torí okùn bá wọn jà.

padà sórí àgbọ́yé òkú tó ń gbé ká àìlágbọ́yé o wọ́n láwọn yìí gbà á dà wọ́n lóko láti dá wọn padà sí ojú ọ̀nà ọ̀rọ̀ ọlọ́ọ̀kọ́ ọ̀dùn. ètò wa ga jùlọ náà nínú àwọn ojú ọ̀nà ọlọ́run al-Islam ìsìláàmù lọ́ga jù nínú ojú ọ̀nà ọlọ́run torí ẹ̀ torí ìsìláàmù ó lè kú tó bá kú torí islam àbẹ̀lẹ̀ ọ̀kọ́lọ̀ ọ̀fẹ́ sàlìjẹ̀nà. nítorí islam ó lè jagun torí tọ́lọ̀. ṣùgbọ́n o ìjà tó ní ìtumọ̀ ni o ìdíkú ìjà ẹlẹ́yàmẹ̀yà ọ̀sẹ̀lẹ̀ ọwọ́ àná náà sọ ti islam torí kò lè bá àárẹ̀ yẹn pẹ̀lú rẹ nínú ogun yìí. àwọn èèyàn jà wọ́n ta àwọn síra wọn torí ẹ̀yà àwọn tí ọ̀jọ́ ra wọn. àwa kéèsì bẹ́ẹ̀ méjì sọ́jà yẹn àti mùsùlùmí àti kèfèrí ni mùsùlùmí wa ni mùsùlùmí ẹ̀ ń wòran sí i mo kọ́ àwọn kèfèrí wọ́n fẹ́ mọ èèyàn wá jẹ ẹni lọ́wọ́ ni àyà àlẹ́ńtẹ́hádì kí ẹ wá kájà jihadi jihadi báwo owó rẹ̀ fẹ́ jẹ wọ́n gbà fún. na yà ndị adịba bá wò adị jihad yẹn ní ha kẹ ọma jà á èyí náà máa bẹ wulẹ̀ aládé ọmọ pàdà ó ń bọ ọmọ kọjá ẹnu láàrin àwọn إن الدين عند الله الإسلام ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run ọba ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run ọba tá n bá ń dárúkọ pé ẹ̀sìn kí ni ń jẹ́ ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run ọ̀nà ní Islam. kó o lè bá àjẹ́ lẹ́sìn kọ́ ọ̀nà bá àjẹ́ ní ẹ̀sìn ṣe ìsìlámù kó o lè bá a sórí ire kọ́ ọ náà bá a sórí ibú gba ìsìlámù kó o lè bá a jẹ́ nìkẹ́ kọ́ ọ náà bá a jẹ́ ní ìgbéǹde ṣe nítorí iná dínà ìnà ọlọ́ọ̀hìn ìsìlámù ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run oná ní islam dájúdájú ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run oná ní islam kò túmọ̀ sí pé ẹ̀sìn tó dájú ẹ̀sìn tó jọ́nà jù alẹ́ ẹ̀sìn gan lọ́dọ̀ ọlọ́run kò pé méjì islam náà a àpò oríire àpò oríire jẹ̀mọ́ ó túmọ̀ sí pé gbogbo rádaràdà rádaràdà tẹ́lẹ̀ máa di just wasting of time ìyẹn bá ti tó bẹ́ẹ̀. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا الأولاني أني متسبيع سيئ فيي أنا أبو متسبيع سلومي يتسجى النبي محمد صلى الله عليه وسلم أجنبكم ìnìlànà àwọn yòókù. wa àtúnámtò àárẹ̀ ìkún ní àmàdé mo ti pé ìdẹ́ra mi mo pé lórí yín ọlọ́run ló ṣe dájú fún wa kó fi dájú ọ̀dọ̀ ó pé ìdẹ́ra rẹ̀ lé wa lórí ó ṣe wá ní mùsùlùmí ó fa ànábì ó fi ránṣẹ́ sí wa àti wájú fún gbogbo ànábì yòókù ó tún fún wa ń tíra tíra tó pa gbogbo tíra ikú rẹ̀ láàbí làkàlẹ̀ lọ́wọ́ ẹ dàkún yín lónìí ẹsẹ̀ lè nana rí pé ìwọ ọlọ́run bọ́ba kó bọ́ba mú mi wáyé dàkún yín lòdì ànábì mọ fẹ́ wà ẹ ló lóyìn ẹ lè sàn. tẹ̀sán àkókò tó tú sàtún lọ́dọ̀ tọ́lọ̀ pé ẹgbẹ́ ká ìlú tó nù sí àwọn tí ò ní bá ànábì kankan ẹgbẹ́ títà ànábì Muhammad sallallahu alaihi wasallam. ìyọ̀kọ́ àwọn làwọn máa yí báyìí padà láyé sí máa pa Nàìjíríà ẹnìkan yí báyìí padà lọ́dọ̀ ọlọ́ ṣe fún wa pé ẹ̀yin ẹgbẹ́ nù ní anẹ́nu Muhammad sọlọ àìsọlọ ó wù wá ká ta lọ ẹ̀yìn àdúgbò ìmọ̀lọ. torí de eléyìí ọlọ́run pé ìdẹ̀rùn ń lé wa lórí wọ́n rọ̀ tó lẹ́kọ̀ọ́ ìsìlámù dínà mo sì yọ́nú sí Islam kọ́ máa jẹ́ tuntun yìí ọlọ́run ló fọwọ́ sí mo yọ́nú sí kọ́ máa jẹ́ tuntun yìí. ó tó dúpẹ́ òdòdó pé tó dúpẹ́ ṣùgbọ́n o Islam bẹ̀rẹ̀ ìsọ̀nà ìtẹ̀sìn tààrà tààrà torí pé ọ̀pọ̀lọpọ̀ ta Islam tẹ̀sìn tààrà òde wọn fi ti Islam ta títí wá ti sáà ti yan yan yan yan wọn gba tààrà nù àwọn mùsùlùmí ni àà ìṣẹ̀lẹ̀ ìtẹ̀sìn tààrà ẹ̀sìn káfíńyà tààrà ìtẹ̀sìn ká jẹ tààrà nìkan káfíńyà. ẹnu àkùránì akpọ àǹtòkù àǹtòkù àǹtòkù kò sọ pé kólú kólú kólú nítorí àwọn pé ẹ máa ná ẹ máa jẹ dàrá ẹ máa gba dàrá ẹ̀yà tẹ́wọ́ gba dàrá yéé fi ẹ̀sìn àgbà sàrà ìsìláàmù ló dẹ̀ máa ọlọ́run ti sọ ọ́ bọ́ọ̀lù ó ní wà mẹ́rin ẹ̀bẹ̀ tí àkọyọ̀kọ̀ ìrọ̀l ìsìláàmù dìínà fẹ́lẹ̀ yọkọ̀ bẹ́ẹ̀ lẹ́mí. gbogbo ẹni tó bá wá ẹ̀sìn mi ìyàtọ̀ sí ìsìláàmù tó wá nǹkan mi ìyàtọ̀ sí ìsìláàmù tó mójú ọ̀nà mi ìpànyàtọ̀ sí ìsìláàmù pẹ̀lú ọ̀rọ̀ àti tẹ̀sán ọlọ́run bò ní gbà lọ́wọ́ rẹ̀ wà kọ́kọ́ nù. ká fi ara ṣe wàhálà ká fowó ṣòfò ká pọpọlọ ká dà láàmú kí gbogbo ọ̀padà wà á jáde pàbó á òfò ńlá ni àdúgbò tó ń bọ̀ lọ sí òṣèlú alóko ọlọ́run ò ní gbà lọ́wọ́ ẹ̀ òfò àkọ́kọ́ nù. وهو في الآخرة من الخاسرين تراجع لولا القيامة من يوم ọlọ́ni ọmọ abẹ láàrin àwọn ẹni òfò àwọn ẹni àdánù àwọn ẹni tó pàdánù àwọn ẹni tó ṣòfò nínú ọmọ abẹ gbogbo ẹni tó bá ti ṣe Islam fẹ. torí ẹ nínú àwọn ojú ọ̀nà ọlọ́ ọ̀kan nípa nínú àwọn ojú ọ̀nà ọlọ ẹ̀rí pé ọ̀ràn yẹn lọ́jẹ́ lórí gbogbo wa ká mójútó Islam wa ká mú Islam wa ní kókó ká má fi Islam wa gbá pààrọ̀ Islam lẹ̀sìn gbogbo ń tó bá yàtọ̀ sí yìí sẹ́sì sọ ọlọ́run lọ sọ ó ní ìnà sí àlè ìsìlá ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run Islam ẹ̀yin sì mọ̀ pé ta ni gbogbo wọn jọ sẹ̀ mọ́ ọlọ́run tó ṣẹ̀dá wa náà ni ọlọ́run tó ṣẹ̀dá wa tá a fẹ́ sẹ̀sìn fún tó ti torí ẹ̀sìn dáwà sílẹ̀ ayé ọlẹ́sìn tí sẹ̀sìn lọ́dọọdún ní àlẹ́ ìsìláàmù táwa ní ọmọ tọpọlọ ọbẹ lórí ẹ̀ tí ó fi nǹkan míì tẹ́yàtọ̀ sí ìsìláàmù sọ̀nà àyàfi ẹni tó bá fẹ́ ṣègbé tó fẹ́ ṣòfò tó fẹ́ pàdánù tó bá di lọ́la àlùfẹ́yà. torí ẹ̀ nínú ojú ọ̀nà ọlọ́run ìsìláàmù ọlọ́ni wọ́n kọ́ ti lu fi sabilillah ẹ̀jagun sí ojú ọ̀nà lọ. ìsìláàmù bẹ́ẹ̀ nítorí nítorí ẹ̀ ṣe jihad torí ẹ̀ tó ọba kú nítorí ọ̀kan nínú ojú ọ̀nà lọ fọwọ́ fi sabilillah tí ẹ bá kú nítorí islam fọwọ́ fi sabilillah. ẹ ti màpẹ́ ń tọ́ bá kú fi sabilillah pẹ̀lú òkú ọlọ́run àjẹmẹ́. ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون ọlọ́ni ẹ̀ máa lérò fún àwọn ẹni tí wọ́n pa torí tọ́lọ́ òkú ni wọ́n o àlàyé ni wọ́n ọlọ́run ọba àwọn ọ̀dọ́ rẹ̀ ni wọ́n wà tó ti ń rọ̀ wọ́n lọ́rọ̀ torí ẹ̀ ẹni tó kú fi sabilillah tó kú wọ́n fi sabilillah ẹni tó bá kú torí tọ́lọ̀ ojú ọ̀nà ọlọ́run tó kú sí ọ̀hún yóò sọ di aláàyè lọ́dọ̀ ọlọ́run ọba wa. akọ́kàn nínú àwọn olùmọ̀ nípa tẹ̀síẹ̀ wọ́n ní ọ̀rọ̀ yìí ọba àwọn tó ṣẹ́kù tó ṣẹ́kù nínú àwọn ọmọ Ísírẹ́lì pípé tọ ẹbí ní táwọn aṣáájú ṣe tá a fi pa wọn wọn sá fún kú pé báwọn bá bẹ ńlé làwọn ó ẹrí bá ti fi pa wọn ẹ̀yìn ẹ̀ má ti ń dá fi pa yín. ọjọ́ kú yín lẹ́kù àwọn náà ọjọ́ kú wọn wọ́n kú àmì ẹ̀mẹ́sẹ̀ tọ́lọ̀ wọn fi bínú sí yín torí délé wọn làwọn tó ń dẹ́kun nù lọ́lọ́wọ́n bá ń báwí kíkí káwọn jagun sójú ọ̀nà ọlọ́run. tọ́ ṣùgbọ́n wọ́n lè tọ́ dọ́gba àtúntò ìjọ anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam lọ́rọ́ báwí nítorí pé tó bá jẹ́ pé àwọn ọmọ Ísírẹ́lì tó sẹ́kù lọ́rọ̀ yẹn bá báwí ni àbá bùkátà láti pè gbogbo nǹkan kan kọ́rọ̀ ò lè wà nìkan. a sì fi mọ̀ yí pé máa láyà dáadé ilé ti dàkàdé yẹn. أرجح مما يحتاج إلى التقدير ntí bùkátà kakpe bubu ọ̀rọ̀ kan tó wọn parí ọtí ẹwọn kakpe bubu kan pa kankan rẹ. eléyìí jẹ́ àti ọlọ́run bá fáwọn olùwàgbọ́ òdodo hadara bọ́ba ti jihad ẹ̀yin ọ̀gbọ́dọ̀ sá o nítorí pé lílọ ojú ogun ò pé ká kú kọjọ òkú ẹni ó tó pé àìlọ́dógún sí pé ká máa bẹ láyé ká tayọ ọjọ́ kú wa torí ẹ̀ gbogbo ẹni tí ọjọ́ jagunjagun sójú ọ̀nà ẹ̀sìn ọlọ́run kọ́tẹ̀síwájú ọjọ́ kú rẹ̀ yóò ẹni tó lọ́n pa ogun ní òkú sí kò ní kú sójú ogun ogun tí ó sì sábà bí ikú rẹ̀. ẹni tó lọ sọ ti kọ́ pé yóò kù sí ó bí olójú ogun ọgbà ọwà láti fi dájú ń jà yọ wọn apá nulẹ̀ nígbà tó lọ kọ́ pé ọgbà ni ọ̀pá torí délé ó di ọwọ́ wa pípín kámẹ́sà lójú ogun. يا أيها الذين آمنوا لا تكونوا كالذين كفروا وقالوا لإخوانهم إذا ضربوا في الأرض أو كانوا غزا لو كانوا معنا لو كانوا عندنا ما ماتوا وما قتلوا أي البابودو ọlọ́ni ẹ̀ mẹ́ta gẹ́gẹ́ bí àwọn kẹfìrí o àwọn tí wọ́n máa sọ pé wọ́n máa sọ fáwọn ọmọ ọmọ ìyá rẹ̀ mùsùlùmí tọ́lọ sójú ogun tó pa sójú ogun yóò mọ̀ wá pé lọ́wọ́ kẹ́nu àìndàna máa máa tó wà máa kó tèlò tó bá gbọ́n gbọ́rọ̀ ni wọ́n bá pẹ̀lú adókòó kalẹ̀ wọn ò ní kú wọn ò sì ní wọn pa àmọ́ ńgbà tí ò ti gbọ́rọ̀ ìgbà tí ò ti gbọ́rọ̀ ni ló jẹ́ kíkú ọ̀pá lọ́jọ́ àìpé kò sọ́jọ́ àìpé yẹn ni ọjọ́ kálukú ló pé ló kú ọgbọ́dọ̀ lọ́jọ́ kú ìrọ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ àmọ́ bíbí ìwà ti rí tẹ́nìkan gbọ́jọ́ lọ́jọ́ kú kí ni wọ́n kí ni wọ́n á wò lójú fún ọgbà léde ńlé òfìsè tiẹ̀ ọjọ́ kálukú ni kú ọlọ́run ọba wa ní ẹ gbọ́dọ̀ sá lójú ogun wà á lẹ́mu anamọ àtẹmí ọ̀nà àrí ẹ mà ń fi ọlọ́run ọba ó ń gbọ́ ọ̀rọ̀ yín tẹ̀ ń sọ bẹ́ẹ̀ náà bá ti lè sọ sí àwọn ń pè sọ tẹ ẹ sọ̀rọ̀ ń tí wọ́n sọ kí ẹ jẹ́ asápò lé kíkú ọmọ bá pa wá ẹ dáwà náà gbẹ̀yìn ká má lọ sójú ogun kíkú ọmọ bá pa wá tẹ̀mí ìyẹn lọ́lọ́run olùgbọ́ ni kò sí ń dá aṣọ tọ́lọ́run ọba ọ̀gbọ́ tẹnu kọ́ ọlọ́run ló tó sọ́ra fún wàláhì ọlọ́run ló tó sọ́ra fún tíjọba bá lé ìlú kan tíjọba lé tó ṣe pé ìjọba àkọ́kọ́ àgbẹ̀rẹ́ ni ẹnikẹ́ni kò ní lè sọ̀rọ̀ ìjọba nílé rẹ̀ kálukọ́ ọmọ bẹ̀rù kíkẹ́ torí wọ́n lè ti gbé àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ tí gbogbo àyíká ọ̀hún kó lọ fún kó kó kó lórí ìjọba kálukú ọgbẹni lọ ìjọba orí ìjọba ṣe wọn máa ń ṣe tí ó dùn wọn ọ̀gbẹ́ni tí ó jẹ pé ìjọba lòun lòun bá rí wọn kà lè máa pa lọ wọn máa pa lọ ikọ ṣẹlẹ̀ láyé ìgbà kan nílùú madiana kọsẹlẹ madiana kankan kọńtìrì yìí ni wọn sọ olùjẹ nàìjíríà wọn á máa fi nàìjíríà ṣàpèjúwe madiana so kọ́mọ́ bá pé nàìjíríà kí lọ́lọ́mọ́ bá wà gbé pàtí ìjọba bá ti gbóná bẹ́ẹ̀ torí kí ni kálukú máa fẹ́ gbogbo tó ń bá sọ àwọn èèyàn tó ń fò ọlọ́run bá ló tó bẹ́ẹ̀ lọ́jọ́ torí kò síbi tó ti sọ̀rọ̀ kò sì sígbà tó sọ̀rọ̀ kò sọ́nà tó gbà sọ̀rọ̀ àti tó ti kọ́ lọ́mọ́ bá sọ. ما يلفظ من قول إلا لديه رقيب عتيد èèyàn ò ní ewu gbóló kán jáde àbíkọ́jọ́ kọ́ àmàlẹ́kà méjì tó ń kọ́ wọ́n wà pẹ̀lú ẹ̀ rọ̀pẹ́yìn àti àti ilẹ̀ subhanallah ọlọ́run bẹ́ẹ̀. ìgbà tí wọ́n bá ti mọ̀ kọ́lọ́ wọn bá ń gbọ́ bó tó ń sọ ò ní sọ ní ọgbà fáìlì rẹ jẹ́ ò ní sọ wípé ẹjẹ ata lójú ogun mu ọ̀tọ̀ ní tó ń sọ lójú àwọn èèyàn kọ́mọ awì kàmí lẹ́yìn wọn èèyàn ní ti bẹ́ẹ̀. pàjẹ́ kí gbogbo wa bá gbà kọ́lọ̀ olùgbọ́rọ̀ òfófó ní ti láwùjọ wa wàláì òfófó ní ti láwùjọ wa. tí gbogbo wa bá ti gbà kí kọ́lọ̀ ọ̀bọ olùgbọ́ wa ní ọ̀rọ̀ ẹ̀yìn ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún wàláì kò ní ti láwùjọ wa. ọ̀tẹ̀ kò ní sí láwùjọ wa ṣùgbọ́n òkú àwọn àforúkú yìí ọlọ́à látàrí fún àwọn èèyàn gbọ́lọ́gbọ́ ni ìwọ́sọ̀ gbọ́nà wa ń gbọ́rọ̀ rẹ òní sọ̀rọ̀ ọmọlàkejì rẹ lẹ́yìn rẹ láì dáa tọ́rọ́ lọ́ntọ́ da ń gbọ́ ìwọ́sọ̀ ọmọ gbọ́nà wa bá ń gbọ́rọ̀ rẹ òní ìdòfófó torí o ti mọ̀ gbọ́nà wa bá tó dá ọ ó ń gbọ́ ìwọ́sọ̀ ọmọ gbọ́nà wa bá ń gbọ́ òní ìbátọ́mọlàkejì jẹ́ lẹ́yìn torí ọmọ pọ́lọ́run ọba tó dá ń gbọ́ ó ń gbọ́ ọ. eléyìí ni ìtumọ̀ fẹ́kùl àtìmá ìtumọ̀ ike ká ma ìtumọ̀ àwọn orúkọ ọlọ́run ọba wa ti ń jẹ́ nù. kìí kàn sí ike ká mọ̀ pé ní orúkọ ọlọ́run ọba ni àtìsẹ̀míyàn. kọ́mọ wa lapa nínú ìṣesí wa pé olùgbọ́ lọ́lọ́run ọba wọn kọ́ lapa nínú ìṣesí wa èmi mọ̀ pé máa gbọ́ ǹjẹ́ tí bá máa gbọ́ kí ló sọ mí dolóògùn tó ǹjẹ́ tí bá máa gbọ́ ǹjẹ́ kí ló sọ mí di ẹni tí ń pẹ̀gàn ǹjẹ́ tí bá máa gbọ́ ǹjẹ́ kí ló sọ mí di ẹni tí ń sọ̀rọ̀ ọmọ làkejì rẹ̀ lẹ́yìn láì dá tó bá ti fi mọ̀ pàlódì olùgbọ́ lọ́wọ́ torí pé inú dánilẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́là ti mà wá onáà ní pé ọgọ́rùn nínú àwọn orúkọ ọlọ́run ọgọ́rùn-ún nínú àwọn orúkọ ọlọ́run ẹni tó bá ti fi sọ wọn yọ wà mẹ́ni ha ti sọ tí wọ́n ń sọ ń bẹ̀ yẹn onáà ní pé wọn kọ́ ọmọ wọn kọ́ ọ̀há wọn kó o sì sagbára láti jẹ́ kí wọ́n la palára rẹ kìí kàṣe kí kàṣà jókòó káwá kóra jọ kálá ń ṣe kékeré kan ní ìṣe ọjà bíbí à ike owó ọlọ́ọ̀hù àwọn kan á ń gbé ọ̀rọ̀ owó ọlọ́ọ̀hù ọlọ́hàmán àwọn tó wọ ọlọ́ọ̀hù àwọn kan ọ̀rọ̀hìn owó ọlọ́ọ̀hù alimẹ́lẹ́ owó ọlọ́ọ̀hù azala ìgbélé ṣe ń dán sọ ẹ̀ ṣe ń dán sọ.

bẹ́ẹ̀ títí tó máa fi àjẹ torí kó tó ròyìn ara rẹ̀ ó ní àdéhùn lóńtẹ̀kọ̀ alágbára olùfìyàjẹ ọ̀daràn tẹ̀lé ìtumọ̀ sí pé àbí kéèyàn sagbára láti bí kí ìtumọ̀ àwọn orúkọ yọ lápá lára rẹ̀. olùmọ̀ni ọlọ́run ọba wa tẹ́lá ti mọ̀ yín ọlọ́run ọba máa ń tẹ̀ ń ṣe ọmọ ìjẹ́ ti ṣe ọmọ ìjẹ́ ṣe ọmọ ìjẹ́ ní ṣe gbàtàtì ẹ̀pẹ́ ṣe báwo lè bá ṣe gan ọlọ́túnmọ̀ torí délé gbogbo farapamọ́ farapamọ́ kò lè farapamọ́ tọ́lọ̀ àti kéèyàn gbà kọlọ̀ àìrí ìmọ̀ lọ́nà ọ̀bà wa olùmọ̀ ènìyàn lọ́nà àti mọ̀ fún àwọn orúkọ ọlọ́run ọba tó ń jẹ́ ẹnìkan ò lè bá jẹ́ ọlọ́run ọba wa tó ní. من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له فيضاعفه له أضعافا كثيرة والله يقبض ويبسط وإليه ترجعون قل من الذي يقرض الله قرضا حسنا tàlẹ́nìnà nínú yín ẹ̀yin olùgbàgbọ́ òdodo يقرض الله قرضا حسنا سالننا ننوي يقرض الله قرضا حسنا ni yọ ìyá ọlọ́run ọba lówó ní ìyá ni lówó èyí tó dára tọrẹ wà. فيضاعفه له أضعافا كثيرة فالضاع سيلقي ìlọ́kùn rẹ̀ lọ́nà púpọ̀ sáfún. Wàláhù yàkọ̀dọ̀ bọ̀ wá ẹ̀bẹ̀ tuntun wá ilẹ̀ yìí tó rọjà hùwà ọlọ́run ọba tẹ́ ẹ rí a máa fún arídìkí máwọn kan a sì tẹ́gbà rẹ̀ fáwọn míì ọ̀dọ̀ rẹ̀ wá lẹni tó ní àtẹni tí ò ní ọ́ padà sí. ọ̀rọ̀ náà tòní mẹ́ta lẹ́dí yọkùnrin mọ́ ọ̀rọ̀dọ̀ hasana tẹ̀lẹ́ni tí ó yà ọlọ́run ọba lówó ní ìyánilówó dọ́rẹ́wà lẹ́yìn ìgbà tí wọn bá ti pa wá láti ẹ̀ka jagun láti jihad nítorí òdodo nítorí ẹ̀sìn òdodo nítorí ọmọ òdodo láti rílé òdodo wọ alìdẹ́nà. nígbà tá a ti ti mà kókò sí nǹkan nù sẹ́ ọlọ́ọ̀ àti kó ṣe é pé alẹ́ ti torí rẹ̀ jà alẹ́ ti torí rẹ̀ ṣe jihad kò sí nǹkan kan nínú sẹ́rí àtẹ́kọ̀ ọwọ́ ẹ̀hẹ́ mú tẹ́kẹ̀ ẹ̀ ẹ̀ sọ́wọ́ láàmú alájà sí à kìí sòfin ọlọ́run bó òkun kan nínú òfin ọlọ́run kò sí nǹkan tá a lè fọwọ́ jábútẹ́ mọ́ torí jẹjẹ kí ọmọ sanra rẹ jẹ àwọn kan náà mọ̀ pé ọ̀kan ní kókó ọ̀kan ní èkó gbogbo ẹ̀sìn Islam ò ní kókó kò sí èkó ńbẹ pé èkó ẹ̀pà lélẹ́yìí eléyìí gan lòdìdí ẹ̀pà gbogbo ẹ̀sìn Islam ò ní kókó tọ lẹ́yìn tó lọ bá ti pè wá pé ká jagun tó dé ọ̀nà òun tá a ti ti mọ̀ pé ń tọ́ ga jù nínú tá a ti torí rẹ̀ ṣe jihad òun náà ní alìsílám gẹ́gẹ́ bí imáàmù Malik ti ṣe sọ ọlọ́run bá wa pa wá láti ó ti wá lójú kòkòrò láti máa náwó ti wá lójú kòkòrò nínú ta nínú yín lẹni tó ṣe pé yóò ya ọlọ́run ọba lówó ní ìyánilótọ́ rẹwà èyí tó rẹwà. torí ẹ jihad náà wọnú ẹ ká náwó nítorí jihad ọ̀nbẹ́nu pọ̀ yọ̀lọ̀ lówó. tọ́ èèyàn máa yá ọlọ́run ọba lówó láti ṣe jihad nítorí àti ránṣẹ́ ẹ̀sán tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run gẹ́gẹ́ bí Usman ibn Affan radiyallahu anhu ti ṣẹṣẹ ní ló ti ṣe fún àwọn ọmọ ogun jaysh al-usra àwọn ọmọ ogun tó ṣe pé lásìkò ṣòro inú wọn kó fún wọn lọ jagun àwọn ọmọ ogun tó lọ jagun lásìkò ṣòro gẹ́gẹ́ bí anabi wa abẹ́tìmán ibn Affan radiyallahu anhu tó ti ṣèṣe tó kó dúkìá rẹ̀ lẹ̀ fún ọ nígbà náà. torí de ilé ìgbà yìí. wọ́n nígbà tí abdullahi bin Mas'ud radiyallahu anhu ó ní nígbà tí ọ̀rọ̀ ọlọ́run ọba man dhal ladhi yuqridu Allaha àtọ̀kalẹ̀ qardan hasan kàlẹ́ni tí ó yà ọlọ́run ọba lówó ní ìyá ni lówó tọ́rẹ̀ wájú abu dahdaa ọ̀kan nínú àwọn sàbí anabi wa muhammad sallallahu alayhi wa sallam abu dahdaa wọn ni ya rasulallah ìrẹ òjijì ọlọ́run àwa inna allah yuridu minna al-qard tẹ́tí ọlọ́run máa ń fẹ́ káyé ọ̀hún lówó ọlọ́run fẹ́ yáwó lọ́dọ̀ wa ẹ̀ subhanallah táwa làwa ẹrú ọlọ kí n la ní àdáwà dúkìá ọlọ àdáwà àti dání tọlọ ọlọtún wa ni kẹ yóò lówó subhanallah ìgbà tí anabi muhammed sallallahu alayhi wa sallam abu dahda tí wọn sọ ọ̀rọ̀ yìí fún wa wípé ǹjẹ́ ọlọ́run ọba wa ń fẹ́ ká yọ̀ ń lówó níbí anabi صلى الله عليه ní naam ya abẹ dàdà ìrẹ bàbá dàdà bẹ́ẹ̀ ni ọlọ́wọ́n bá ń fẹ́ káyọ̀ lówó wọ́n sì sọ tẹ́lẹ̀ náà pé ńgbà tí àyà yìí sọ̀kalẹ̀ Abu Dahda ọ̀yára ọlọ́ọ̀fi dúkìá ti ṣe sàárà nítorí pé ń wá ìtàn lọ́dọ̀ ọlọ́run ọba wa ó mú dúkìá rẹ̀ ọlọ́ọ̀fi ṣe sàárà nítorí pé ń wá ìtàn lọ́dọ̀ ọlọ́run. Ibn Mas'ud onígbà táyà sọ̀kalẹ̀ Abu Dahda oníwọ̀ ànábì sallallahu alaihi wasallam títí ọlọ́run ọba wa ń fẹ́ ká yẹ òun lówó níbí ànábì sallallahu alaihi wasallam ń ti dáhùn pé bẹ́ẹ̀ ni paul naam ya Abu Dahda bẹ́ẹ̀ ni ìwọ bàbá Dahda paul Abu Dahda wa ni arini yadak sáwọ́ wọ̀ rẹ̀ ìrì ànábì sallallahu alaihi wasallam tá a wọ́wọ́ rẹ̀ subhanallah onígbàgbọ́ bí ọ̀tá wọ́wọ́ rẹ̀ àwọn ẹni ilé nù àwọn àgbà nù nínú àwọn aṣíwájú wa nínú Islam ilé yẹn lọ sọ wọn di àgbà àwọn àmọ́ yára tẹ láti Ọlọ́run ìmọye nǹkan láti gbọ́ náà kúránì ìmọye àti láti gbọ́ bẹ́ẹ̀ àti ẹ̀gbẹ́ ìrántí gbogbo ẹ̀ má àmbẹ̀lẹ̀ ìdàtí wá fi ṣiṣẹ́. àákàn fi tipa làbá rẹ̀ ní pé wọ́n tó isa lọlọmba wọn Abubakar àti ọmọ lọlọmba ọmọ àbí ẹkọ ni lọndẹlẹ yóò kọrẹ tó wá wọn mọ ọgbà àwọn tọlọmba ó ti kú <laughs> àwa ló ń bá wí aláwọ kura ni òwúlò fún ẹ àti tí wọn bá gbà gbogbo ayé àkọkàn bẹ wọn ló ń bá wí. ط أرني يدك ط هو ر يا النبي قال تناوله عبد الله بن مسعود عن ابي بابا هو ر صوتي ابو الدحداح ط قال ابو الدحداح واداه فاني اقرضت الله حائطا فيه ستمائه نخله ترنا mo yá ọlọ́run ọba ní ọ̀kan nínú àwọn oko mi èyí tó ti pé ọgọ́rùn-ún mẹ́fà igi dẹ̀bínú lọ́wọ́ àmì ẹ̀ subhanallah tó o bá ní igi dẹ̀bínú kan owó ni jama igi ọ̀pẹ kan níbí báyìí ní ìsòwò ni àbí ìsòwò ọ̀pẹ gan ọmọ ẹ̀yọ́ tó tó fi sìn kó tó di pé ó kó tó di pé ń so kó tó di pé ọmọ sẹ́yìn kó tó di pé ọmọ tó tọ́ pọ́. wọn á ní kí dẹbí nù ọgọ́rùn mẹ́fà ní oko yẹn òun fi òun yá Ọlọ́run ọba wa. báyìí Abu wa ń bọ̀ títí tó fi wọnú oko yẹn ọba Ummu ìyá Dahda àwọn ń bẹ lóko wọn ń ṣiṣẹ́ fọkàn nínú oko. ètò túmọ̀ sí pé kókó kóbìnrin náà ran ọkọ rẹ̀ lọ́wọ́ sí iṣẹ́ ṣíṣe àbú dàda àgbẹ̀ni ìyàwó wọn bá lu pé ń tọ́jú owó kọ́kọ́ ó túmọ̀ sí pé ọ̀kọ́rọ̀ nàbí ìbò yóò ti kún náà yẹn bí ẹ jókòó ní ilé yín ò túmọ̀ sí pé kọ́ wá jókòó kó dùndú kọ́ mọ̀ sí nǹkan kan kọ́ mọ̀ lè dá nǹkan kan sí kó jẹ́ pé gbogbo ẹ̀ wọ́n mọ̀ gbé wá fún yín ẹ èlùbọ́ ó gbé wá ẹ àgbàdo wọn ó gbé wá wọn ó tún ti bá a roka wọn ó tún ti bá a ṣe bẹ̀ wọn máa gbé sí lẹ́nu okùnkùn ọba àlọ́ fún rẹ̀ wọn máa jẹ ayíkáyí ọmọ dáadáa sàhábìyà sàhábìyà wọn bá lóko tí ń tọ́jú oko bọ́kọ rẹ̀ ìwọ́n bá lóko túmọ̀ sí pé kòtò lọ́wọ́ lọ́wọ́ wọ́n bá lóko túmọ̀ sí pé kọ́mú lọ́wọ́ lọ́wọ́. tó bí àwọn ọmọ òkú dáàrin títì nìsín wọn ti gbogbo òjílẹ̀ lẹ́yìn bá bẹ́ẹ̀ ṣe nǹkan kan tọ́gbà pípọ̀ jáde ńlé tó a tó ń ọ gbogbo yìí wọn bá lóko wọn tún bá àwọn ọmọ wọn tún bá ìyàwó lóko túmọ̀ kó mójútó ọkọ rẹ̀ ń lé àwọn obìnrin nù èso mi jẹ́ pé wọ́n máa fẹsẹ̀ wọn tẹ̀ pẹ̀lú ọkọ pípé kí ni wọ́n máa bá mójútó bí iṣẹ́ rẹ̀ yọ àdí pé olúwa rẹ̀ kójú lónìí rẹ̀ ni yóò tún wá di pé wọ́n bá gbéyàwó ni wá èèyàn kan ti fẹ́ nìkan ti wàhálà lásán ah, fẹ́ẹ́ nìkan ti wàhálà lásán pé kí ni ah, ṣe bí ìyàwó rẹ̀ ni wọ́n fẹ́ẹ́ nìkan ti wàhálà lásán báwo. pé ara àtà ni wọ́n ará àtà ti lọ́kọ rẹ̀ gbogbo àwọn mẹ́ntálítì àwọn obìnrin wọn fẹ́rẹ́fẹ́rẹ́ yìí o pàápàá àwọn obìnrin ìgbà tí ìrọ̀lẹ́ ayé àwọn obìnrin ìrọ̀lẹ́ ayé ìrònú tí wọ́n yàtọ̀ wọ́n àtàwọn ọmọ ìrẹ́ tí wọ́n náà bá jágbẹ̀ tí ìyàwó náà àwọn ìyàwó sì ń wa ẹ̀fọ́ ewédú nkàlà fọkẹ́yọ̀ òsín tó burú mbẹ́ òsín tó burú mbẹ́ nítorí pé tó bá fún ìyàwó rẹ tó fi lẹ̀ tó jẹ́ kí gbogbo nǹkan pátákà fà náà ẹ̀ àmà bá a sí náà ni tó títí tí tó ti wọn náà yarí ni torí wọn náà lè padà yarí jọ́ kan kó obìnrin náà jẹ́ pé ni bàbá tèmi ò síbẹ̀ fún yà mí bá òbí náà á mọ̀ wọn àwọn ẹjọ́ náà tó nítorí délé ọmọ dáadáa olóògbé wa lọ́dọ̀ fanadaha abu dáadáa ọwọ́ akpé ọmọ dáadáa kọ́lẹ́ oníyà ọmọ dáadáa ìrẹ́ ya dáadáa ẹ̀kọ́ mbẹ́mbẹ́ ipe ká máa pa àwọn ìyàwó wa pẹ̀lú orúkọ àwọn ọmọ wa ìyá alágbájá màmá alágbájá mọ́mí làkàzégbè yéésì pé haúsá haúsá ẹ̀ ẹ́ ṣe pé kan ọlọ́run ti di pé wọ́n ti yẹ ní àpò mo ti méjì bọ́ bọ̀ torí yorùbá tẹ̀wọ̀n bá sì ló kọ́ wọn lórí wọ́n mọ òkú kò ní mọ́ wọn rẹ̀ sẹ́gbọ́ hafusa báwùsà wọ́n ti ti gbẹ̀ngbẹ̀gbẹ̀ kọ́ wa sọ yìí kẹ́ hafa pé o tún pé ìyàwó náà yóò tún máa wúra rẹ̀ lójú ìfẹ́ pé yóò máa wúra rẹ̀ hafusa hmm. àwọn àbá kan ọba àgbọ̀ pé hafa àwọn òní sọ hafa hafusa yóò wá mọ̀ pé ìyàwó ń pè pè obìnrin ọmọ ya ọmọ dáadáa ìrẹ̀ ya dáadáa ẹ wo bínú tẹ ló ń gbé sùn ha ọkùnrin lé ọkùnrin lé yọ ọkọlẹ àbí ìpọnlé yọ ọpọnlé nítorí pé ìbẹ nínú àmì ìgbàgbọ́ òdodo àǹtẹ̀sí náà tẹ̀lẹ́dẹ́ tó hẹ́pọ̀ àǹtọ́ta ìwúntọ́ fẹ́ káwọn èèyàn máa ti ṣe ọdún ọ̀nà tuntun. lópin ìgbà tí ìyàwó rẹ̀ bá ti lè jẹ́ ní àpọ́nlé ọmọ ẹni àpọ́nlé tí èso ẹni àbùkù olùkọ́ àpọ́nlé ní oṣù dáhùn yóò tún máa pọ́n lé kọ ko okan torí ìdá ẹnta àfẹ́rọ́ mùtẹ̀lẹ́kẹ́rì máma lẹ lẹ́kẹ̀tẹ̀ o wà yín ẹnjẹ wẹ̀yìn ẹnta àfẹ́rọ́ tẹ́lẹ̀kì mẹ́tẹ̀mọ́rọ́dà torí tí wọ́n bá pọ́n ní àpọ́nlé lé ẹni yìí làá kú tọ́ ọba pín ní àpọ́nlélé máa lẹ akẹ́kẹ́ ọ̀hún yọ̀dẹ̀rù rẹ̀ onáàmọ̀ kan lé káwọn ẹgbẹ̀rẹ̀ ẹ̀ torí pé wọ́n kan lé onáàmọ̀ á fi àpọ́nlé sábọ̀ yọ̀dẹ̀ni tọ́kọ sí ọ lọ́wọ́ tọ́ọ̀mọ̀ ibi ọba ti ti fẹ́ torí pé wọ́n kan lé onáàmọ̀ kan lé. وإن أنت أكرمت اللئيم تمردا أما تبقى يا أبو كليه ẹni tíọ̀ ẹni lásán ẹni jáde-jáde ẹni jágbajàgba aláìmọ̀yì aláìmọ̀kànlé tọ́ba ti kànlé pé ẹkú kàlẹ́ mẹ́ẹ̀ tọ́ba pé mo pè ó ẹ̀ kọ́kọ́ à ń pè ní ah, and then what à ń kiri pé kú kalẹ̀ ẹ̀ ti dáhùn abẹ́ ẹ̀ bọ́ ẹ̀ and then what who are you by the way who are you to greet me la ilaha illallah àwọn àlè àmì lè áàmù ni wọ́n pe irun wọn ẹ̀yìn ààbò irun wọn pọ̀ jẹ́mọ́ irun wọn pọ̀ ẹ̀ ìjọba lọ sí tẹ̀ lọ tẹ̀ ti máa ti tóbi yóò ti sálẹ̀ ẹ̀ ra wọn lè áàmù tó pọ̀ ikọ̀ lè kó ní sùn àbíkọ̀ lọ Àbújá ọ̀fẹ́ tó pépà kan wọn á ní kó kọ́ ọ lè kó àbíkọ̀ lọ Àbújá tó ojú tí o ti sálẹ̀ lọ́sọ̀ọ́ ọ̀mọ́ ti tọ́wọ́ wọ́n hàn mí síbẹ̀ ní máa ń ṣe lóko yín kí gbogbo ẹsẹ̀ bá ti jọ pàdé lọ́nà ẹ̀ka àárọ̀ ta <laughs> ọ ẹ̀kẹ́lẹ́ ta ọ ẹ̀kújọ́ mẹ́ta ọ. sọ wọ́n kọ́ pàdé ọlọ́run ah good morning sir tí ọkọ̀ ọ̀rọ̀ àti mọ́kì ní ká ẹ mọ̀ wọ́n gbọ́ ni ó ti lọ bọ́ ọ́tọ̀ ah, what is wrong in your head? <laughs> pé ń ti orí ẹ̀ subhanallah. ibẹ̀ ni wọ́n bá wọn bẹ̀rẹ̀ sí òkú àdúrà tẹ ẹ máa ń mú mi ìlú àgbọ̀ níbí kì í sì wá bọ̀ àwọn eléyìí ẹni ikú ni wọ́n nì <laughs> wọ́n ìṣe ẹni àpọ́nlé nì ẹni àbùkù nù wọ́n kì í pé ní àbùkù lè torí tẹ ẹ bá ti pé ní àbùkù lé àkọ́kọ́ tó àkọ́kọ́ ṣe wípé wọ́n yàrá ìmọ̀ yín lọ lọ́rùn ẹ̀rí mi pé èmi bí ọ ọ̀wá ń kí mi wúwà báyìí wèé ẹ dàpọ̀ kì í ṣe pé fọ́ lọ́mú bá yóò tún aṣọ ìkìlẹ̀ já gbọ́ngàn subhanallah tó ń torí ẹ̀ ẹ̀ máa sọ ẹ bá ti pẹ́ nìkan lé tó fi àpọ́nlé dání lò ẹ̀yìn àìyàn ìyì lọ́tọ́sọ. àmẹ́ni tẹ́ ẹ tó fi mú ìrìn ní gbé ni ọ lọ tó yẹ ìrìn ní mú yín lọ tẹ́ bá rí jọ́mi ẹ̀yìn náà yóò débi pé wọn àpọ̀jọ ta ẹ̀ wa lónìí gan tá ẹ má tún ọtọ àná. so eléyẹn jẹ súnà Ọlọ́run pé tó o bá pa àwọn ẹ̀yìn àwọn lílé ọkọ lè fi fi sẹ́ńdẹ̀ láàrin àwọn obìnrin ẹ̀ lò ẹ̀hìn àwọn ìyàwó mi náà ọkọ ọ̀dà láìpọ̀ wọn ò ní pa wọn lé wọn láwọn pa wọn lé ìyá alágbẹ́rẹ́ kọ́dà kó tó bí ma mami Abdullah mami Azubair hmm, mami Aisha wọ́n ti máa pè bẹ́ẹ̀ ẹ̀sìn mọ̀ pẹ́lú mi ọmọ yìí ọmọ yìí ní ọba máa gapá ní ọba máa gapá pé mo ti di méjì kọ́bọ̀ lọ́wọ́ rẹ àjàjà ń tẹ́tọ́ bá gbé ọkọ̀ọ̀bù wájú kọ́ọ̀bù dọ̀tí pé lọ́wọ́ kọ́ọ̀bù yọ kọ́kọ́ kò sí sà torí gbogbo mọ́nì lágbájá wá kọ́kọ́ bì í ṣé èmi náà ní kí wọ́n á kọ́kọ́ bì <laughs> subhanallah ó túnbọ̀ sí pé òun yẹn là í mọ́tò làyé mọ́tò ẹni àbùkù ni àwọn làyé mọ́tò ń bọ̀ ọba kàn kó mi jọ yẹ yọ gbọ́n òbúrú ọkàn rà rẹ̀ bá tún bẹ́ẹ̀ ìwọ mẹ́múnà lọ́kọ́kọ́ fún un níta bá fi tìyàn lọ́ta bá fi hàn gbà mí tó burú kò burú ẹ̀ mẹ́múnà lọ́kọ́kọ́ fún torí pé à ń kọ́ fúlé là ń kọ́ fọ́tẹ́ mímú náà wọ́n kọ́ ọmọ òkèlè ó bí ma lákòótó di ọmọ sọ̀rọ̀ kí kíákíá ló dá fún gbogbo ẹbí ní lónìí à ìwọ náà lọ fẹ́ gbọ́rọ̀ ọmọ mo ní kọ́ ọ létẹ́lẹ̀ ìfẹ́ ọ̀gbẹ́ ìfẹ́ ló ti pọ̀pọ̀ tontori de lẹ́yìn wa kí ló gbé wa lọ bẹ Abu Dahdaa wọ́n ní ya Umma Dahdaa ẹ̀dá bó ṣe pè ìyàwó rẹ níwájú rẹ náà ló pè lẹ́yìn rẹ kì í ṣe bẹ́ẹ̀ tọ̀lọ̀pọ̀ tó ṣe máa ń ṣiṣẹ́ pé Abu Dahda iwájú ìyàwó wọn tó sọ pé Ummu Dahda ẹlòmíín wà àtẹ́lẹ́kọ̀ àti ìyàwó rẹ yàlágádá yàlágádá tó bá ti dẹ̀yìn á ah, mo ti ẹ̀sọ́ fún báwọ́sá lánàá tó pé ah, ọ̀bá làkà ó lè jù lọ ó lè ṣe àmọ́ pọ̀nlé pọ̀nlé náà pọ̀nlé màmá rẹ ìyàwó ọmọ ìyá kù. ìbá ọ̀tá náà lọ́wọ́ ń pè ní ìyá kínní dákun pé bá ń gbá kí n gbọ́ tó gbọ́dọ̀ gbá ìyá tàbí ń mú kílẹ̀ ń bá táwọn ònú ònú dání. tó ọ̀rọ̀ àmọ́ ẹni pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́dọ̀ àwọn ẹ̀yà màmá ẹ má bínú má bínú ó mú mi lẹ́yìn ó mú ọmọ tèmi lòun tó yé ọmọ ẹ̀yìn ló sì tún jẹ ọ̀sẹ̀ tó wá sọ̀rọ̀ gbogbo wọn bá pè ní ọmọ ọmọ pè ní ọmọ ọmọ rẹ pélé tó gbogbo nǹkan pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ gbé àwọn ìyá bàbá náà padà bá tọ ọmọ dàda ńgbà wọn pè é ẹsẹ bí àwọn obìnrin mi yóò ní kíni abẹ́rẹ́ nǹkan mẹ́ lóró àtọkọ náà ti di bọ́ọ̀lù wọn máa gbàdúrà wọn ó ní lábẹ́yìí mọ dáhùn lẹ́yìn dídáhùn. láàyè làá ẹ mọ̀ mọ́ ìpínlẹ̀ méjì. àwọn obìnrin nù èsì tọkọ péjọ ní kíni kíni á wọ́n ti pípé pa mí. tòkì ti bá àwọn òbí onílàbẹ́yì tó àwọn ti mà ọkọ wọn làlùjẹ́ náà wọn kọ wọn nínú wọn. àtọ̀ sáwọn kàtà obìnrin yóò tún yín mú yóò tún tọ́sọ́kọ lórí pé àlùjẹ́ náà ti nà àlìjẹ́nà kìnìún wọn wọ́n pọ́n ọ lé ìwọ náà ń wúra rẹ̀ òun ò ní gbọ́nà ṣe wà àlìjẹ́nà kójú yọ. onílọ bẹ́ẹ̀ ò ń dáhùn lẹ́yìn dídáhùn dáadáa ẹ wo inú inú ọkọ kó ti dùn pa pé á ọmọ rúbin fẹ́ ọlọ́dà rúbin fẹ́ àwọn obìnrin kàdápọ̀ láyé tó pé àwọn ò pè láti jọ sí má nìkan ti ń bẹ sẹ́nìkan òtí tó ta àwọn ẹ̀rí kẹ́ẹ́ tó fẹ́ wọn ni àbẹ́bẹ́ bá fẹ́ wọn náà bá wàhálà bẹ̀rẹ̀ ni wàhálà bẹ̀rẹ̀ ni ní ọ̀bẹ ìgbà tó tó wàhálà kọ́ni wàhálà ọlọ́mọ ti ta dáwọ́ wa. paul ọkọ bá ní ọkọ̀rọ̀jì dáadáa ẹ jáde jáde kó ní oko yìí ẹ wọ́n kékeré fi pé ó di ya ọlọ́run ọ̀yà ọlọ́run lóko rẹ̀ wọ́n ń sọ fúnyàwó ẹ sì mà kí gbogbo dúkìá tẹ bá ní láyé ìmọ̀ mú lára ìyàwó ju ẹni tó ní lọ àbẹ́ ẹ̀kọ́ ni bọ́ọ̀ bá ti mọ̀ láti fẹ́ yàwó bẹ́ẹ̀ bá ní mọ́tò àbẹ́ ní kẹ̀kẹ́ àbẹ́ ní ah, ìyàwó yín yọ̀ọ́ mọ̀ ọ́ bá wọ́n ní èmi mo lè léyìí nígbà tá a ti dé dé ọ̀gbọ́n náà ṣe ó pọ̀ ní wọ́n pọ̀ sí ara nígbà ọ̀kan pọ̀ sí i àwa la ní. torí ẹ̀ ló ti jẹ́ pé wọ́n mọ̀ wò báwọn làwọn ní dúkìá yẹn ìyàwó ń bẹ ní oko ọkọ wa dé oníjáde ẹ̀dá kúrò lábẹ́ òfin gbóná tó. jáde ká fẹ́ sọ̀rọ̀ àbí jáde pátápátá porongodo. kọ́dà ọkọ̀ وجدت ربي عز وجل حائطا فيه ستمائة نخلة kojú yẹ ọ mo ti yá olúwa ẹlẹ́dàá mi lóko yìí o oko kan yìí tó ṣe é pé ọgọ́rùn-ún mẹ́fà jìbínú ní bẹ́ẹ̀ wọ́n tún sọ wọn fẹ́ yàwó mi láyé sí i wọ́n tún rán létí dọ́wọ́ abẹ orí yóò lu aago lẹ́ẹ̀kan náà ìka níbi káwọn ọmọ ẹ̀jẹ̀ ìka so سبحان الله وقال بيت يعني أبو الدحداث وتوان لي بوار مين ونبتين النبي صلى الله عليه وسلم جاء أبو الدحداث إنه وامي ونسى وواره النبي صلى الله عليه وسلم وفي صوته أبو الدحداث onírè òjijì ọlọ́run inna li hadiqatayn gbogbo méjì mo ní o ihdahuma bis-safila wal-ukhra bil-'aliya ọ̀kan nu méjèèjì ń bẹ ládùúgbò tó jẹ́ ìsàlẹ̀ èkejì ń bẹ ládùúgbò òkè ní ọ̀sẹ̀ fún Madina sínú ọgbà yẹn. pé ọ̀kan bẹ nísàlẹ̀ ọ̀kan ń bẹ ní òkè. títí dòní náà. àdúgbò ń bẹ Mẹdínà tó jẹ́ pé agbọ̀dì tó ń pè ní Aliya yẹn wọ́n ń pè ní Al-Awali lónìí Al-Awali làwọn ń pè lónìí ọlọ́kan bẹ lágùn òkè ọ̀kan sì bẹ lágùn àtàlẹ̀ àgùn àtàlẹ̀ yẹn wọ́n pè ní al lónìí àgùn òkè wọ́n pè ní Al-Mantiqatu ní Mẹdínà wọ́n pè bìkan ní mọ́ńtẹ́kọ̀ gàrbíyà ní Medina àwáálí nínú sẹ̀rẹ̀kíyà lọ́wọ́ lónìí. ó ní mo ní oko méjì ọ̀kan bẹ ní àlíyà ọ̀kan bẹ ní sábìlà. wàláhi la amliku ghayra ọ̀hún náà èmi ò lóko mi ìdáyàtọ̀ sí méjèèjì ní nǹkan mi ìdáyàtọ̀ sí méjèèjì láyé. قد جعلتهما قرضا لله تعالى لن يطلع بصر يكتاني أيام لو ما صبوك من جسد ما يلا olóhùn ní kankan mi yàtọ̀ àyà làwọn náà gbọ́ lónìí àyà yìí ti ń ṣiṣẹ́ títí dídọ̀gbìn dàrú pé à ń bá wa náà wí nìyí. من ذا الذي يقرض الله قرضا حسنا من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرة والله يقبض ويبسط وإليه ترجعون tani nu wa ni sunjọ yẹ lọlọ àwa náà ń bọ̀ for the first time tani ó yọ lọ kílẹ̀ kílẹ̀ anídà fẹ́ yọ lọ báyìí anídà fẹ́ owó ṣe púpọ̀ lójú ọ̀nà ọlọ́run ẹ yọ lọ bàbá jẹ́ mi ìjẹ́ bá yọ̀rọ̀ ẹ̀ mú wa mọ̀álẹ̀ ìjẹ́ bá yọ̀rọ̀ ẹ̀ mú wa báwọn sáadé yẹn náà ti gbọ́ tí wọ́n yára tí wọ́n sáré tí bá lè lẹ́nu náà làwọn náà fẹ́ wọ̀ náà kí làwọn fẹ́ yọ̀rọ̀ náà. tó ẹlòmíràn sọ pé ẹ tó ń àbáyé yọlọ ń bí yàtá yọlọ ń bómi ẹ. mẹ́sẹ̀lẹ́dí ìkúrẹ́bù wá wọ́n lè pé yàtọ̀ sí wa nù pẹ̀lú wọn. gbogbo dúkìá rẹ̀ bá ó lò ń yọlọ. ìtumọ̀ pọ́jọ́ gidi ká máa tún jẹ àmà jíjẹ ńbẹ ẹgbọ́n tó ti ó lò ń yọlọ kọlọ rasulullah sallallahu alaihi wasallam anabi rasulullah sallallahu alaihi wasallam anabi kẹ kí àtọ̀rọ̀ náà kọ́ máa bá a wọn ni ìjọ alẹ́kẹ́kẹ́ ọ̀hún alẹ́lá ànábì kẹrin pé ọ̀kan méjèèjì ni kò yọ lọ àbí òye o ti ní kọ́ padà wá dẹjọ́ máa sọ̀rọ̀ jẹ́ nítorí kọ́ yọ lọ hmm, ọlọ́nkọ́ ọ̀fẹ́ bẹ́ẹ̀ dáadé la ìfọwọ́ ẹ̀sìn kẹ̀kọ́ wá tó gbogbo dúkìá rẹ̀ wá tó ní ìní òyọ́ lọ àtọ̀rọ̀ ẹ̀mú yẹ ọmú yẹ ẹ̀mú lọ. والأخرى دعها معيشة لك ولعيالك èkejì sílẹ̀ kọ́ máa jẹ́ nǹkan tẹ́ máa fi gbọ́ bùkátà jẹ́ àti tàwọn ọmọ àtìyàwó rẹ̀ ànábì kẹnu èdè pé ìmọ̀ wà tẹ̀ gbọ́ pé hàn ṣé gbogbo ìjẹ kó wánu bóòlù ẹgbẹ́ mi dúkẹ́ gbogbo ẹ̀ ní ọgbẹ́ ẹ̀yán ọmọ ẹlọ́sítọ̀ ẹ̀kú dábẹ̀ ẹ ọlọ́ọ̀fin lálùbọ́ọ̀kà ọlọ́ọ̀fin lálùbọ́ọ̀kà ẹ mọ̀ pé yóò tún wá lọ́la pé ẹ dákun òsì tá a jẹ lé mọ́ nígbà tá a gbára yóò bá ká nǹkan kí ló dé fi dé ẹ̀yin náà lè ya aláìláàmú nígbà tó kú gbogbo ẹ̀ wáyé ti kùtọ̀ ẹgbà yẹ lọ máa nà ilé yẹn sílẹ̀ kọ̀ọ̀lọ̀ kọ́ọ̀lù àbùdàdà wa ni òṣèlú ẹ̀yà rọ̀sùlọ̀lọ̀ mọ̀ ń tu ànábì sọ̀rọ̀ àṣìlá sẹlẹ̀rì ẹ̀ní kọjá àlùkò xeyrọ̀ hùmà lílẹ̀ ìdáhàlà láìláì lọ́lọ́. èyí tó lóore tó dáa jù nínú méjèèjì ni mo fi lẹ̀ fọlọ́ bẹ́ẹ̀ bá ti ní gba méjèèjì ajẹ́pẹ́ tó dáa jù. tọ́wọ́n ọlọ́run ti sọ pé wà látẹ̀yẹ mẹ́múlù kọ́bí ìtẹ́mi ó dùn fẹ́ kó ètò burú tí ọ̀dá ní owó yín ẹ mẹ́jọ jẹ́ kó ńlẹ́ máa lọ dojú kọ sẹ́ẹ̀ máa tètè sàrà o nǹkan ti rà ń ti rà kọ̀dá ẹ̀yin kan ọ̀fẹ́ ọwọ́ yín kan tó lọ fọwọ́ pẹ̀lú ọmọ ẹ̀ wá gbà. bàbá yìí náà jẹ́ aṣọ tó kan pé kán ti mú dájú rẹ̀ ẹ wá pé pẹ̀lú ìlú ọmọ rí pààrọ̀ síra wọn èyí náà máa wọ̀. ilé tó ṣe pé tó ti bá rọ̀ tí wọ́n pààyàn mẹ́ máa má léjì mẹ́ ẹ̀yin náà wá má léjì mẹ́. ẹ má jẹ́ pé tí ọ̀dà lẹ́yìn ọ̀nà tó sọ rẹ̀. wàlẹ́ sọ̀rọ̀ bí a fi rí ilé ìlà. تغمضوا به ẹ̀yin náà ní gbarú ẹ̀ àti tí wọ́n bá lọ yín lójú ẹ̀yin náà ní gbarú ẹ̀ irú kẹtẹ́ lómi fi ń ṣe sàrà ẹ̀yin náà gbarú ẹ̀ fún ọ lọ yín lójú owó kan ọ̀dà gbogbo ẹ̀ ti torí sí mi ojú náà náà náà wọn ò gbá fa ọwọ́ àlọ́ sí àná afọ́jú fi ìsẹ̀bẹ̀rẹ̀ láàyè ọwọ́ àgbélé lọ ojú mọ̀ fún òní ìgbà lọ́wọ́ rẹ ojú náà náà náà wọn ò gbá ọwọ́ àgbèfà fi ṣe ń tọ́ da lóṣù ṣe ń tọ́ da. ولا تيمموا الخبيث منه تنفقون ẹlòmíì fẹ́ tọrẹ yẹ wàá mọ̀ wò yóò fi pa ipò ipò tẹ́sí yóò fi pa pàpà yóò fi rárára yóò wá gbé lẹ́nìkan lọ́kọ̀ níta ipò fún a ìkàlọ́mọ nìyàn ìwọ wá ní sàrà ìwọ náà máa jẹ ọ̀rọ̀ tó gbogbo ìgbàkúgbà ló ti gbà ọlọ́ọ̀ni kan sáánú ẹ ní ojú ogbégbé gbogbo èyí tó túmọ̀ sí pé a gbọ́dọ̀ gbowó ká má fọwọ́ ká tó jẹun jẹ máa oríṣiríṣi nǹkan wọn ti fowó sí ń gbà mí kó tó dọ́wọ́ jẹ bọ́ọ̀ bá ti gbowó tó bá fọwọ́ rẹ̀ kan owó má jẹun láì fọwọ́ rẹ̀ ẹlòmíì àrùn ẹ̀jẹ̀ ń bẹ pẹ̀lú ẹ̀ ó ti di owó mu ẹlòmíì akáni ó ti di owó mu ẹlòmíì ìgbẹ́ lásán ní ṣe ìgbẹ́ yẹn ó ti burú débi gbogbo tó bá fọwọ́ kàn tí wọn náà bá kọ́ ọkàn ìgbẹ́ wọn mọ̀ ẹ mọ̀ pé àwọn kan rẹ̀ ìgbẹ́ lásán wà lọ sẹ́kù tó wá kọ́ ọkàn tébù tí wọn náà bá kọ́ ọkàn ìgbẹ́ ńbẹ̀rẹ̀ ọlọ́ni ó kojú. tó eléyìí túmọ̀ sí pé owó ẹ̀sìn ọ̀pọ̀ máa ń takuléèsì pọ̀ níbi náà pé ọwọ́ aká ìní one thousand náà fẹ́ fọ yìí ló ti kọ́kọ́ bọ́ sọ́wọ́ ẹ̀ tí ó fọ tó kò ní ìgbà ni ẹ̀rọ

ní wọn àkàkọ ẹ ẹ tàgbẹ́ ló dé lò oníkẹ́gbẹ́ inú tiẹ̀ náà mọ̀ dùn BMW bá tó o ti mọ wàhálà rẹ̀ pé tíyìn dénjà ẹ̀mí o àtò wàhálà W ara rẹ̀ yóò kú dìbò òun àti ọ̀nà bá wa jáde tó bá jáde ẹni tí wọ́n rí ọ́nú ẹ̀ wọ́n náà arọ ajẹ́ ti la àti bàbá tó ń gbọ́ mọ́tò bàbá tó ń gbọ́ bàbá dákú dákú dáradá wọ́n á di gbogbo jẹ̀mọ́ pé a èyí ti jẹ́ pé a èyí ti ẹ̀ mọ̀ pé gbogbo pàǹdà tó gbé fún mi kí ló dé èyí tẹ̀ tẹ̀tẹ̀ bàtọ́ dáa pé ọwọ́ kan yín ẹ̀ ṣe é pé fún wọn. Ah owó wa rọrùn báyìí ìyẹn ní kí ìtẹ pé pọ̀tẹ́ẹ̀lì dé ló tẹ̀ rẹ nira fìyà gbé fún bàbá yẹn after àbùkù àbùkù gbowó lọ́wọ́ yìí kí lè fẹ́ máa sọ ọlọ́run ní tó bá da nígbà ẹ̀bùn yẹn àbí ẹ̀kún tó ń torí délé ọlọ́run bá ní ẹ̀yìn gan alára ń lè ní nípùn ní tí ò da àbí kí lọ ní lójú ẹ̀mẹ́yìn nǹkan wọ́n fún yẹn láyé ó tún gbà tó bá délé ó ní kó o nílé yíyí rẹ̀ òrí ẹ̀ tó fún ọ ánsẹ̀ tó ń jẹun tó fi mọ pé ẹgbà ọwọ́ bó ti tẹ̀yìn ní inú ọ̀gbẹ́ ìsàkùn ọ̀gbà ọ̀kẹ́yọ̀rọ̀ ìsàkùn ọlọ́sẹ̀ ilé kẹrin ń bọ̀ wá délé lọ bá nípa ọ̀sán wò ọba àti pé gílóòbù ti kú. tó <laughs> ṣe pé àwọn ẹlẹ́yìn ti tọ́tì rẹ wípé ọba ọba àti pè lẹ́yìn wọ́n ní wọn ni ó mú lórí dúpẹ́ lójú àwọn subhanallah torí di eléyìí Abu Dahda wọ́n lè bẹ̀rẹ̀ àti nínú oko yẹn àwọn tọrẹ dà wọ́n. báyìí wọ́n ní èwo ni ètò dáadé wọ́n wọ́n ha ẹ̀kọ́n fi hìtì tòmí àti nàfìlà òun náà ló kó kan tó ti fi ọgbọ́n mẹ́fà igi dẹ̀bí nù lọ́wọ́ àmì kọ́ àná. anábìsọ̀ lọ́wọ́ àti ńlá ń dá lóhùn. ìdẹ́nu. يجزيك الله به الجنة يجزيك الله به الجنة طلبت به الجنة لله في سموه لا إله إلا الله إن دلائل إن تدلول تقوم ما يسود أما كل شيء قال لك الله kódà bá ti ṣe kékeré wà lìjánà fún tiẹ̀ tó bá gbá yé gbà lọ́sẹ̀ mílíọ̀nù ẹ má kó ẹ̀rí bó ti ṣe ń lé wọn ká ń lé wọn ká gan ni wọn wà. àwọn olówó ń bẹ láwọn àlùwọ̀n yìí tó ti nílùú ìṣẹ̀ṣẹ̀ pé kò sí ètò ọrọ̀ ajé lọ́mọdé olówó mi bẹ́ẹ̀ ń bì tó ṣe pé tó bá yọ zàká kìí ti ọ̀rọ̀ five million. wọ́n fi five million times forty iye owó tó nínú five times forty ẹ̀mọ́ mílíọ̀nù tó ti jáde mẹ́rin tòtọ́ba wá yọ five million yẹn kò já mọ̀ kankan nínú dọ́lọ̀ àwọn kò ní yọ ẹni tí ọ̀yọ́ zaka tọ́jú ọ̀ràn yẹn ṣe ní òfin fẹ́ lọ́dọ̀ lówó kan pé ẹ dákun ẹ tún fún síra wọn ní ọmọ wí ẹ káyà dáadáa kò yẹ ṣe tọ́lọ̀ ọlọ́ ọlọ́ káyọ̀ ọlọ́ ló bá wọn. subhanallah báyìí abu dahdaa nígbà tó gbọ́ràn anabi sallallahu alaihi wasallam. ni wọn bá kwa. kan títí wọn fi dọ́dọ̀ ọmọ dàdẹ́ àtọ̀hún àtàwọn ọmọ wọn bẹ ní oko yìí ọmọ dàdẹ́ àtàwọn ọmọ wọn lọ wọn igi wọn ti léwì báwọn ti ṣe fọlọ ọmọ wọ́n wá dá ọkọ wọn lóhùn wọ́n ní rọ́bì àbẹ̀yẹ̀ rúkà ntò fowó ẹ ṣe èrè rẹ̀ pọ̀ torí pé ọlọ́run lọ tà fún a obìnrin nù obìnrin mi a ọkọ kọkọ tàbí lẹ́yìn nígbà ìgbèje ètò mo bá ní kí n sọ tó ṣẹlẹ̀ fi tó bá hàn ní oko tí ọmọ kò dé ní tó bá fi eyín tó bá gbé tí ó lọ lẹ́ẹ̀kẹ́ lọ́la ó tún ń ròyìn kú wa subhanallah ìyàwó rí òní rọ́bì àbẹ̀yẹ̀ rúkà ẹni tó owó ẹ̀ sí owó tó fi sí èrè rẹ̀ pọ̀. barakallahu laka fi mashtari ọlọ́run bá kó fìbò fún sí ní sí ثم أجابته أم الدحداء أم الدحداء نوادى له لوي ní ti ń ṣe ọ̀daràn lẹ́yìn rẹ̀ ọmọ dáadáa ọwọ́ akọjú sáwọn ọmọ rẹ̀ kéékèèké tán jọ wà ní oko ni wọ́n yọ ìlú wọn ti kó sẹ́nu nínú rẹ̀bí nù láàbí láàbí lọ́wọ́ ẹgbẹ́ àwọn obìnrin nù ọlọ́kọ̀ọ́gbọ̀n wa lóbìnrin ni wọ́n yọ àwọn tí rẹ̀bí nù táwọn máa ń ti rún lẹ́nu torí ní ìsìn ti dọ́lọ́ kéékèèké tó bá ti dọ́lọ́ ẹrú ọlọ́run lè jẹ́ nù kan ọlọ́run àwọn ọ̀sìn nǹkan ọlọ́run lábẹ́ òfin ọlọ́run ní ìṣẹ́ ṣẹ̀ṣẹ̀ gbayọ̀ ń ètò pé mọ́tọ́lásí ní mọ́ngòrò torí igi mọ́ngòrò ló súnmọ́ pọ́lọ́ táwọn èèyàn bì pé mọ́tọ́lásí ní igi òru wọ́n máa ń gbà á àtọ̀rọ̀ ah, èdè ti mọ́tọ́lásí nìyí wọn máa fi di mọ́ngòrò ẹ àpàǹfààyàn ẹ pàmòyàn ẹ torí ìjẹ tán ètò ọkọ ti à ọ̀daràn nìyẹn ọ̀daràn làwọn eléyìí sẹ́wọ́n á pè nǹkan tọ́ lọ bá a túmọ̀ sí kẹ̀kẹ́ àjọ ju ẹni àwọ̀ pẹ̀lú ẹ̀ ẹ̀bí èyí rárá o kànga mọ́tòlásí lónìí ọkọ̀ túmọ̀ sí pé mọ́tòlásí lónìí ẹ̀ka lè ti bẹ́ẹ̀ fẹ́ pa kéèyàn fọ fún kọfọ ní omi kàkà afẹ́rọ ti dání ọlọ́ ó lé di kànga kó bomi kànga kó máa yí dálẹ̀ ó ti fún ọkùn fa tẹ̀sùmọ̀ tó tí nǹkan bá ti fún njẹ́ ó dé ni kékeré ni kọ́mọdé ó ti mọ̀ kó mi bùgá mẹ́fà lọ́fà tí bọ́kẹ́tì ló fi fún ọwọ́ mẹ́jọ lọ́fà títọ́ ọba ti ta gbogbo ẹ̀ lura wọn yóò kún àbí ò ní kún yóò dé fún mi. ètò ìwọ̀kú ló ṣe in ìdá máa jà mánu kó bọ̀ọ̀nù gbogbo nǹkan tó bá ti pé yọ ọmọ jẹ kúrò. nígbà tó ti kún tó ti kún o tún á da sí o tún da sí ẹ wò ń gbọ́ bá da sí o ẹ rí i pé kò ní kún yóò dé fún náà ama arọda alẹ ama arọda anu ama arọda alẹ ama arọda anu after all olóluwa ló kọ rẹ azini ti allah ó mọ ọmọ rí kan ọ̀gá ọkà pani títa ni ọlọ́ọ̀hù ọba gbélé ẹnìkan ló ti ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ kó o ní gbára rí lọ́mọ ọ̀ tani kò ní sísá lùbárùbá tani kò ní àtìlẹyìn fún ọba bẹ̀rẹ̀ sí ká tó tó ti ọmọ ọdẹ ní ìṣèwé ẹ̀ ẹ̀ ṣe máa pè nǹkan tó lọ́kọ́ ló yẹ ká sọ́jú ẹ wo àwọn aṣáájú arìnrìn ẹ̀dá máa pẹ́ pọ̀ lára wọn lẹ́sẹ̀kẹsẹ̀ tí ìyàwó ti gbọ́ dẹ̀bí ìlú tó ti wà lẹ́nu àwọn ọmọ ẹ ẹ ẹ kó lẹ́nu kó lẹ́nu wọ́n ń gbà jáde lẹ́nu àwọn ọmọ wọ́n sì ń kọ́wọ́ bọnú àpò ẹ̀wù wọn ẹlòmíì ń kodà sínú àpò ẹ̀wù gbogbo ètò àlẹ́ ẹ̀dálẹ̀ ètò wa ní àpò tọ́wọ́ alára tọ́ wọn tún kó jáde ẹ̀dálẹ̀ òkú ti tọ́ lọ́ọ̀bà ni àwọn ìyàwó rẹ̀ àmọ́ bàbá fún ìyàwó ní ròònù tàbí fún rò tí ò tiẹ̀ kò gé ọjẹ́ kò sí kan ọba pàdúró ẹ̀mọ kí wọn náà mọ̀ àbí mo ti ṣe ìyá alágbájá àbí àkókè òṣìṣẹ́ ọ̀rọ̀ ọlọ́mọ tòlẹ́nu rẹ̀ ń dùn níwọ̀n pé nǹkan rí lọ́pọ̀ ń ṣe à ó mà dúpẹ́ tó lọ fún lọ́pọ̀ rí báyìí. àmọ́ ìyàwó dání kan wáyé wá tó ké wá pé ẹ̀ràn lọ́wọ́ ẹ bá bá bọ́ bá kò ẹ mú two thousand ẹ bá fún ẹ bá wọlé ìyàwó bá já kì í wọ́n fọ́ ẹ̀wù mẹ́rin lọ́rùn bí i. kí ló ń tọ́ ọmọ pé ó bá òyìnbá yẹn. ọ̀ọ́ ọ̀fẹ́ sọ wá òwò ni two thousand péré náà ni o tún lẹ́nu wọ́n sọ pé two thousand ẹ̀ ṣe kò lọ́pọ̀ yìí. torí ọlọ́run tí wàá ń dùn dùn o tóbi nǹkan wọn á halẹ̀ mọ́ báwọn tí wọn náà ní ma bó ti pa lẹ́nu mọ́ wọ́n kàn tó bá sọ ọ́ ẹ̀ wọ́n á ti lọ sí kò lè bàbá ẹ̀. ó yẹ ọ́ ó lè bàbá bá kú kó tó sinmi ó yẹ àgbẹ̀dẹ̀ kọ́ wa kọ́ wa sọ̀rọ̀ àrẹ ti dùn dùn obìnrin tí wọ́n máa jí ọ bó ti fẹ́ tọ́ wọnú agbada dúdú wọ́n máa jọ. torí délé kọ́mà tọ́ba ti bẹ̀rẹ̀ fáìnàlì gbogbo ó lè tọ́ mọ́ àmọ́ kí wàá tó wàá ti dá mọ́ rẹ̀ mọ́ra rẹ̀ náà lè gbọ́dọ̀ máa gbà wọlé tó tó wàá di máníjà tó di máníjà ẹ̀rọ pé kò tún wọn kan náà ní máníjà máníjà. nítorí délé báyìí ni Ummu Dahdah náà ti sọ àyè sallallahu alaihi wasallam wọn á ròyìn ló tọ́lọ̀ abó fún Abu Dahdah ipò dẹ́bí òyìn náà àjẹsà àwọn náà ẹnìjà pé ọ̀pọ̀lọpọ̀ ní wàá fojú kéré ara rẹ̀ pé kí ni mo jí ni kí ni mo jí ni wàhálà ní púpọ̀ wàhálà ní púpọ̀ àìmórí ní jẹ́ kí ni mo ní. àlàáfíà láti tọ́nà fún ọ fún nǹkan púpọ̀ ni ìgbà tó o bá ní gbogbo nǹkan tó lálàáfíà bá fi ìsinmi wá ní. ọpọlọ tó ní gbogbo nǹkan ni tọ́lọ̀ máa fọn gbogbo owó ṣùgbọ́n tó ní kọ́pọlọ ọmọ sílẹ̀ ẹ dàkùnfin lọ ní. ẹ̀ kó wọn ti tọ́jú ẹ títí títí olè mọ́gbàdùn náà alhamdulilayi islam gan tọrọ fọ fọ ọba ní kí lọ wá fẹ kó ní tòṣùmọ́ lọ́wọ́ bá kọ́ ní islam ó fi ọ́ lórí tó ga ju gbogbo orí lọ. mẹ́rin lẹ́ni yóò kórè bọ̀ wá àkọ́rọ̀dọ̀ àjànà kí ni wọ́n náà ní tọ́fẹ́ tọ́fẹ́ yá ọlọ́ kí ló fẹ́ yá ọlọ́ àbò kájàkájà tẹ̀ máa ti lọ́sìn láwọn mùsùlùmí ọlọ́ngbọ̀. torí àwọn àyà àyà àyà hadith hadith bọ́lá wọn bá ti fi bá wa sọ̀rọ̀ dáná bí sọ̀rọ̀ àti ó yẹ kó tó kán ti gbé owó wa rẹpẹtẹ ni léyìí tó ti pé tá a bá ní tó ọlọ́run ṣe àtàmọ́ múnú rẹ̀ lánàá dé pé mùsùlùmí ti gbọ́ lóríṣiríṣi lọ́dọ̀ ọlọ́run ẹ máa ń dẹ̀lẹ̀ rí orúkọ wọn àkàn gbà àgbà alọ́fẹ́ ya ọlọ́run ọba lówó ní owó yíyá tá a yá àyàn tó jẹ́ kúrò lọ́rẹ̀ wà. pàṣẹ wí náà àtúnwí àtúnwí àyà ni ó tún wá àǹbì fún àyà ni ó tún wá ẹ́ lórí tèrè ṣùgbọ́n àwọn èèyàn ń gbọ́ wọn tètè pàlàbà rẹ̀ kálukú bó wò wò nínú dọ́là fún ọ nǹkan púpọ̀ wà tó lè tó lè yá ọ lọ tó lè yá ọ lọ lówó ẹ bá gé ní ọdún àti mẹsàlásì kọlọra gbé wá lóru kẹ́nìkan máa rí ọ torí òsè torí èèyàn kò yọ ọ lọ nù ọlọ́run ló ti fún ọ. o lè yá ọlọ́run ọba lówó nígbà pé orí wọn ṣiṣẹ́ kan ọwọ́ àlọ́ ọ̀rọ̀ sẹ́ńtì bíi báàgì mẹ́wàá bíi ogún báàgì kókó kalẹ̀ lóru ojúlẹ̀ ọkọ sára rẹ̀ ló fi ṣe béèrè là ọ̀yọ́ lọ́run ọlọ́run sọ fún ọ. o lè yá ọlọ́run ọba nípa pé ládùúgbò yín ọmọ àwọn ẹgbẹ́ bíi ń pa á sí à ń jẹ o ti gbé ìdí àgbàdo ìdèlùbọ́ o ti gbé sí ẹnu ọ̀nà wọn. sinamu alaykum sinamu alaykum ẹrú ọlọ́run ọba kan lónìí kí wọ́n gbé oúnjẹ yìí fún yín kò sì dúlẹ̀. àbí owó òun kó sẹ́nu ọ̀nà wọn ẹrú ọlọ́run kan lónìí kí wọ́n fún yín lówó yìí ẹdínlẹ̀kùn ẹ̀mú. wọ́n yọ ọlọ́run gbogbo dáadáa tó máa ń tẹ̀sí láì wọ́n yá ọlọ́run. táwa alẹ́ ní náà ti ọ̀ yọ sẹ́wọ̀n pé béèrè ńlá mi ta lẹ́ni náà tó fẹ́ ya ọ lọ. wọ́n ní kọ́ yẹ ọ lọ ọ̀nà ọlọ́gbà dọ́dọ̀ ọ lọ kò sí àmọ́ tó bá ti ní na tójú ọ̀nà náà ó ti yọ lọ. kí wọ́n á ní wọ́n fẹ́ kó o ní ipò pọ̀pọ̀ yọ lọ. wọn náà fẹ́ gbà lọ́wọ́ yín kó fi ṣe yín láǹfààní. àmọ́ àfúlàní bóòlù tó ọlọ́wọ́ ló fi lé lọ pínpín ìwọ gan-an lọ fẹ́ fira rẹ láǹfààní ọ̀dọ̀ rẹ láǹfààní yẹn padà lọ ọ̀dọ̀ rẹ láǹfààní yẹn padà lọ kí sọ̀dọ̀ lọ. torí di eléyìí ẹjọ́ àwọn náà jẹ́ kájọ́ kan nínú ẹni tó ṣe é gbé yọ ìyá ọlọ́run ọba yọ ìyá ọlọ́run ọba ní tọ́lọ̀ fún wa ẹlòmíràn tó lè yọ ọlọ́run lè ra mọ́tò kó gbé mọ́tò kalẹ̀ ẹ máa fi pèsè lọ sójú ọ̀nà ẹ̀sìn ọlọ́run ǹdí mi yá ọlọ́run ẹlòmíì ó sì lè gbówó wá ibi òkú ti jẹ́ ibà ti rúbìnrin bí ọ̀lọ́kọ tọkọ rẹ̀ ti kú tó fi ilẹ̀ tó ń tọ́mọ ẹ máa fi fún wọn ní ten ten thousand lóṣooṣù yọlọ́run ẹlòmíì lè kọ́ ilé kalẹ̀ pípé ilé yìí mọ yá ọlọ́run àwọn ọmọ òrukàn ni kó wọn máa gbé bẹ́ẹ̀ àbílẹ̀ yín lọ́wọ́ ẹ máa mójútó ẹ yọ lọ́nà gbogbo ilé yìí wọ́n pè ní wọ́pọ̀ nílá tó ṣe lórí tọ́lọ̀ ẹlòmíín ti bẹ́ẹ̀ yọ lọ ẹ wàá béèrè àwọn àwéwò lẹ́yìn ní tẹ́ ti pọ̀ tẹ́ fẹ́ gbé jáde tẹ́ lówó tẹ́ ti gbé jáde kábà ń gbé jáde tẹ́lẹ̀ là ọ yọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà kí làwọn abẹ yọ lọ torí ẹ ẹsẹ islam tẹlẹ you don't give anything without taking kò sí ntọ́ nẹ́tò ní kẹta tọ́jọ́ lọ torí délé ẹ̀jẹ̀ àná ìyá ọlọ́run gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn àrí lọ́dọ̀ àwọn kan lọ yọ ọlọ́run gbogbo àkùrọ̀ àyìn sáà lórí àwọn kan lọ yá ọlọ́run ẹ̀ka lára rẹ̀ ẹ̀rí gbogbo abala àkọ́kọ́ ẹ̀rí kọ́ ba sàódì lónìí fún fún àgùránì nítorí tọ́lọ́ wọ́n fún lélà òyìn yá ọlọ́ ẹ dákun ẹ millions of copies àwọn ń kọ́ kí làwọn abẹ yá ọlọ́ àwọn náà gbọ́dọ̀ gbìyànjú láti yá ọlọ́ ní kankan ah, torí pé àwọn náà ń láyé àwọn náà ń dáyé àwọn náà rú orí ilé ayé ó yẹ káwọn náà lè ní ìkẹkẹdá lè ya ọ lọ. kọ́nọ́ kíláàsì kalẹ̀ ọ̀ya ọlọ́run. ẹni tó ṣe wípé yóò tún tún afárá ṣe ibi tó náà ti bàjẹ́ tí wọ́n rà bára lórí omi tó lé kó ń káwọn èèyàn tó lé kó ń tẹ̀lé sínú omi àbí tó tó bá ti rọ̀ ọ̀nà yẹn ò ní gbé gbà máa tí a bá bẹ̀rẹ̀ fún wa kò fowó yẹn kò fi yá ọlọ́run ọlọ́run bọ́ gbà lọ́wọ́ rẹ̀ láéláé tí wọ́n bá ń sàǹfààní lára ọ̀nà yẹn ọmọ gbà kọ́míṣọ̀n torí délé ọ̀nà tá a lè gbà tá a lè yá ọlọ́ba lówó ọ̀pọ̀ ìyẹn wà pẹ́pẹ́ ọ̀nlọ́lé ẹ̀kọ́ rúlé ẹ̀kọ́ sàn olóòtú tó lè ràn lọ ọmọ yẹn sì ní kìyànjú ọfẹ́ kẹ́kọ̀ọ́ yẹn ya ọlọ́run lówó láàrẹ̀ ọlọ́run sàn fún ọ bá dúró láti yá. ọmọ kan àtọ́mọ rẹ wọ́n jọ lọ léèwé ni wọ́n rú léèwé tọmọ rẹ san bàbá délé yẹn ò rí jẹ san àbújá ẹjọ́ mọ òru kan ohun àtọ́mọ rẹ gbogbo wọn ti jọ lọ wọ́n jọ mójútó wẹ̀ ni lẹ́sẹ̀ náà pẹ̀lú tọmọ rẹ náà ọ̀yọ́ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn akẹ́kọ̀ọ́ yẹn lè ya ọlọ́run bá ibi tá a dúró nínú lónìí ọlọ́run ọkọ dákun kọ́ sànù wa kọ́nà wa lọ pẹ̀lú dáàlì máa dáàlì máa fi ya dáàlì máa ya ọlọ́run ọba wa ní yíyá ètò dáàjù ètò ọlọ́run ọba máa ń san àdìgbélé rẹ̀ fún ẹni tó bá ya ọlọ́run ọba kọ́nà wa lọ kọ́rọ̀ wa láti lè tẹ̀lé tiẹ̀ kó fi wá lórí tó fún wa kọ́mọ̀tì tó fún wa lọ́gàá lórí wa kọ́rọ̀ tó fún wa fún wa kọ́mọ́ ti ti wá lẹ́nu tó wọ́n mọ̀ kọ́ńtró kó sì wá lẹ́nu tó lè mọ̀ kọ́ńtró wọ́ subhanahu wa ta'ala alhamdulilayi ashhadu an la ilaha illa Thank you. alhamdulilayi oògùn tí ò ní dédé ìrìnsẹ̀ kọ́ọ̀sì bóyá nítorí pé èèyàn fẹ́ lò nítorí pé kó lè gba àwẹ̀ tán àbí bóyá kó lè gba àtìsí tán láì sí ìdíwọ́ kò tó burú nu kéèyàn lóògùn bẹ́ẹ̀ tó pin ìgbà tó bá ṣe pé oògùn yẹn kò ní ìpalára tó lè kó báyìí tó bá ti ní ìpalára àgbọ̀dọ̀ lò tó ń dáwò wọ̀ ni pé kí ni ìpalára tó ní tó bá ní ìpalára àgbọ̀dọ̀ lò àmọ́ tí o bá ní ìpalára àlè lò torí àwọn kan sọ pé ó ní kàn bẹ́ẹ̀ orin yẹn tó máa ń rìn papò yẹn tó bá ń rìn oníjọ́sẹ̀ pọ̀ sùn tó bá ti fẹ́ kí nǹkan sùn òun tó wá tí ọba ti rìn nǹkan sùn lè wá. tọ́ àwọn ọmọ pápọ̀ yìí wọ́n ní wọ́n ń ta àmàkà àwọn ọmọ. àmọ́ tó bá wà lọ́dà pé ọ̀rọ̀ ọ̀rọ̀ oògùn lọ gbogbo oògùn tẹ́ bá lè jẹ́nẹ́rà lọ́dún balẹ̀ náà. pé báyọ̀ wọ́n dá iná ibi tó gbé kalẹ̀ yìí ló máa ń dà yóò dùn yàn alhamdulilayi àwọn ni pé àwùjọ kọ̀ọ̀kan ìgbésí wọn fún tó ma Islam ọ̀pọ̀lọpọ̀ gba Islam ló ń yẹn lẹ̀ àtẹkùbọ ìdíje ayé jàìlíyà ó kú pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ yorùbá tó jẹ ìdíje mùsùlùmí ga káwọn tẹsí ìfẹ́ tó tún ṣẹ́kù kéfì ìgbà kan wọn ní gbogbo nǹkan jíjẹ ẹ máa fún wọn táwọn bá jẹ ìgbà tó ti kọ́ ń gba àrídìjì àwọn àwọn gbàgbọ́ pé ẹnìkan lè gba àrídìjì àwọn tó lè kéfì rí ni wọn mọ̀ ọ̀pọ̀lọpọ̀ pé mùsùlùmí bá gbọ́ náà gbọ́dọ̀ dòdò ọ̀rùn fẹ́ nìkan lè fi párìsìkì rẹ̀ ẹnìkan lè ní kú bẹ̀. sòṣùgbọ́n gbàgbọ́ tí wọ́n oní pé ẹnìkan lè gba àrìsìkì àwọn. torí ẹ̀ fẹ́ bá kówó sẹ́nu ọ̀nà wọn gan wọn nígbà wọn kò pé à ọba ti kó ọlẹ́ dọ̀pọ̀lọ́. tó báwùjọ wọn ti ṣe rí náà nu wọn ti rẹ́ni tó lówó ètò mu tọ́dọ̀pọ̀lọ́ náà. fẹ́ràn fẹ́ẹ̀ tó wọ́n ti rẹ́ ní sáfó jẹjẹ náà tó di su wọ́n sì fẹ́ gbé su ọ̀bẹ ńdà àbẹ́jẹ̀ ńdà subhanallah tó gbogbo ẹ̀ yà ìjọ àwọn kẹfẹ́rí tó kẹfẹ́rí bá ti pọ̀ láwùjọ kan àbíkọ́ lọ́mọ tàn torí dé lẹ́yìn ṣùgbọ́n pẹ̀lú gbogbo ẹ̀ gbogbo ẹ̀ àwọn ọ̀rọ̀ torí kí làwọn èèyàn ò fi san ká má ti dáadáa mọ́ àwọn òṣèlú tọ́lọ̀ máa ní kó ní sàǹfààní sàǹfààní tí ó máa ní sàǹfààní kọ́ máa ní sàǹfààní. abọ́ lásán abọ́ rọ́bà plastic tẹ̀lọ́ tẹ́ lọ rà lọ́jà tuntun mẹ́wọ́ ẹ máa ní gbogbo ẹjọ́ jáde nínú plastic subhanallah arziki ni ti wá tilẹ̀ báwọn tí gbogbo èèyàn ńgbà tá a máa wá sílùú ìwádìí dáadẹ́kọ̀ àwọn rò pé nítorí tí máa ń sa ayọ̀ lójú kòkòrò náà ní kíká kárẹ̀ bùn káma bùn ọlẹ́bùn gbogbo àwọn afáfá yẹn ẹlòmíì kúlà ẹlòmíì kúlà mi tírí tírí táwùsàn lára àwọn gbogbo wọn fúláàsì kìíní kan wọn gbà ọdún kan nìkan wọn dámọ̀ràn náà àwọn ọmọdé àwọn kó wa gbé dípò nǹkan lóye bíi dáhùn náà yẹn mo dámàrà kára plastic plastic pan apin fún gbogbo àwọn tó bá wá ọjà tuntun náà láti rà lé títí lógún mọ́tò ń àrà wa láti lóyún so ọlọ́run ọmọ ewu dáadáa lẹ̀ lọ́dún ìdàbí rà so nígbà tá a wá pin nínú láti ọjà kó náà ní gbogbo àwọn lèmọ́mù lu gbogbo àwọn fáàlù gbogbo àwọn jàmáàlù àwọn àpò nígbà tá a pin nígbà tá a wá lọ. táwa dé Madina ẹnìkan kọ lẹ́tà sí wọn wá ní wọ́n mọ̀ nípa fún wa rẹ̀ ti wà lẹ́ ń gbà. <laughs> páànù lásán àjẹpẹ́ tó fòkù tó ti àlọ́jà àrídìkì yẹn wọ́n ń gbà mí. bá fẹ́ lẹ́sìn bẹ́ẹ̀ lọ́rù àwùjọ báyìí. bóun lẹ bá kó lọ rà kún owó tẹ kó fún yìí ti sọ owó nù lọ́wọ́ òun ẹ̀ ń gbowó òun Islam dáa pọ̀ fẹ́rẹ́ Islam tó bá ti lọ yá ó yá náà nù bísímìlá ẹ̀jẹ̀ àjẹun ẹ̀ ń jẹun lọ nù àmọ́ ibi tí o bá ti sí Islam tọ́ba ti nínú wọn lẹ́yìn rẹ̀ wọ́n máa bí ọ ní kíkí lọ jẹ lónìí ọjọ́ ta lọ lọ kí lẹ rí kí lẹ sọ wọ́n ti gbégbé gbégbé fún ọjẹ́ subhanallah kò sí Islam ọlọ́run dé Islam ọwọ́ torí délé àní ti torí tiwọn káwọn ọmọ ti dáadáa ìjọba àwòkọ gbà ìjọba àwòkọ ọmọ gbà láti bẹ so ṣùgbọ́n tó bá ti hàn sí wa pé nǹkan tá a gbé fún wọn fi ń ra rẹ̀ ẹgbẹ́ nǹkan yín lẹ̀ ẹgbẹ́ nǹkan yín lẹ̀ oṣù tó kúrò ní. bóò láti fi fún mi. pé sàmójúkò fún wa kò sí ní tókòrò mẹ àmọ́ ń tó dáa dùnú súnà ń gbàdúrà kíkà ló kó sí fúnra rẹ̀ ọlọ́kùnrin ẹni ká àbò wọn ṣe ìgbọ̀dọ̀ àbọ̀ fáfọ́ àyìn wọ́n tó wá sí àjọ àjọ kírun papọ̀ ní mọ́mọ́ wa sọ pé àyìn. wọ́n ní kò lówó lọ́wọ́ kò sì ní dúkìá wọ́n lálàáfíà kí ló lè yá ọ lọ kò sí tàbí ṣùgbọ́n kò sẹ́nìkan lórí ilẹ̀ tí ò ní dúkìá kò sí àbáwá ọ̀làjò lórí bàtà wa bá bá ta owó lágbà tòkòtò wa ní tómi ta bá ta kan owó lágbà tó nítorí ti ẹlẹ́kọ̀ọ́ sí ẹni náà ó náà ní ìjọ lè ti ṣe náà parí gbèsè. èèyàn ń sèké ni. ti parí dábàá ti yọ lọ àyè gbà padà àyè tà àyè gbóyàn àyè jogún o ti parí olùkó nìyẹn láéláé àbí létí ẹ bá ta ẹ̀sùn padà pé bùkátà bíi ìdámọ́ kọ́dà bó ti náwó eléyìí ti bọ́ ọmọ ọlọ́run kátó akó ti yá ọlọ́run ti parí gbogbo owó rẹ̀ náà lágbà mọ yí ọlọ́run tí mà ti pé ẹ máa ta gbéwò rẹ̀ wá. wọ́n máa ń náwó owó tí wọ́n bá ń san náà tó máa ń nájú lọ́lọ́run níṣẹ́ wọ́n ti mọ̀ yẹn lé kò sí tọkọ̀ o ti bọ́ lọ́ọ̀ lé kọ́ ọba àti ayé ọba kò sí tọkọ̀ níṣẹ́ bọ́lá lè fi ayé àpò ọmọ gba ten million lórí rẹ̀ lọ́dún kọ̀ọ̀kan ọba ten million yẹn wọ́n àmọ̀ ìtọ́jú àwọn ọmọ òrukàn wọn kì í ti tẹ́tẹ́ kọ́ ọmọ òrukàn ọmọ tún lè wọ́n gbowó wọ́n máa gbowó owó náà ọmọ òrukàn wọn ìtọ́jú. gbogbo kòkòrò ìpalẹ̀ lẹ́yìn nìkan náà. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك